شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير العدي أدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة الضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقفهم وباردة الله سبحانه وتعالى تتقى àkójọpọ̀ wa ní òwúrọ̀ yìí fàdẹ́rà tó fi ìyọnu rẹ̀ pawápọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tu apá Allah subhanahu wa ta'ala ó ń jẹ́rí wa nínú àsọ́lẹ̀ rẹ̀ alukur'an karim wípé wọ̀ṣtẹ́bákù ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí o ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala òun ló ṣàyìn lẹ́ṣà látara kó ṣàwà lẹ́ṣà yìí ọwá ní wa ma ja'ala alaykum fi dini min harajin òun ò fi ìnira kankan òun ò sì kàn wá lórí ẹ̀sìn ló fi jẹ́ wípé bó ṣe jẹ́ pé ìrun lẹ́yìn káṣe ṣàhádà kò tí tí ọlọ́lá bí ìrun Allah subhanahu wa ta'ala ó sọ látẹnu ránṣẹ́ rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam pé awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah as-salat nǹkan a ṣe ìṣirò ẹ̀dá lé lórí ní gbangba ajọ́ gbìndé alikiyama onírun gbogbo a ẹni tí bá dájúdájú gbogbo iṣẹ́ tó bá bá tó bá gbé agbangba jọ gbẹ̀ndẹ̀ alikiyama wọn ó dàlù láyà kọba adẹ́dà má dànù wà lù wá láyà ìgbìyànjú yẹn ni à ń ṣe irun yìí ọpọn dandan fún gbogbo mùsùlùmí tá a bá ti tá a bá sí rìn àjò rákà mẹ́rin mẹ́rin yàtọ̀ sí zuhur yàtọ̀ sí fajiri àti makri fajiri jẹ́ raka méjì tí makri jẹ́ raka mẹ́ta gbogbo àwọn yòókù raka mẹ́rin Allah subhanahu wa ta'ala ọba tó dá wa tán tó dẹ̀ mọ̀ wa tán ó fi ìdẹ̀kùn sí wípé àwọn olóko mẹ́rin mẹ́rin yìí o a dìkù sí méjì méjì. Tọba ti di kíni tó bá ti di ìrìn àjò torí ìnira t'i ń bẹ ní ìrìn àjò kìí ṣe èyí nìkan tí payà bá dé gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn ẹ̀gbá wa mi omi ń bẹ tó jẹ́ yí pé bó bá ṣe wá ni a ṣe kí a máa sá lọ a dẹ̀ máa forí a máa fi ṣe ìṣàrọ̀ ní bó bá ṣe rọrùn sí nígbà míì ó lè jẹ́ rákà kan ṣoṣo láàkì tó jẹ́ pé ó lè ní bùkátà àti ká kọjú sí kíbla ó lè má ní bùkátà àti ká kọjú sí tí ò bá ti rọrùn Allah subhanahu wa ta'ala ó mú gbogbo ìrọ̀rùn yìí ó fún wa mùsùlùmí kìí yẹn nìkan tí àyà ara bá fẹ́ dé kìí ṣe ọ̀ràn yẹn kó kí lóòrò ó lè kí ní jòkó ó lè kí ní dùbúlẹ̀ gbogbo bó bá ṣe rọrùn sí ni ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala ló mú wá kìí ṣe yẹn nìkan tí ó bá di pé ìnira fẹ́ dé tàbí dìkàndé láti mú ìdẹ̀kùn wá fún al-umma ọba adẹ́dàá ó ṣe ní rọrùn kápá ìrun zuhur àti asripọ̀ ìmá kápápọ̀ lásìkò àkọ́kọ́ tà àkọ́kọ́ kápápọ̀ ní àsìkò ti àkọ́kọ́ ìyẹn mẹ́sàlẹ̀ ń zuhur kọjá pé asri àti zuhur apapọ̀ lásìkò zuhur tí ò bá rọrùn bẹ́ẹ̀ tó bá yẹ pé rírọrùn rẹ̀ òní wípé amuzur a lè sopọ̀ mọ́ asiri ọba dẹ́dà sí ọ̀run síbẹ̀ bẹ́ẹ̀ náà ni magrib tọ́ba yẹ pé lásìkò táǹkì magrib ní a máa pa irun pọ̀ irun iṣẹ́ àti magrib pọ̀ ní àsìkò ti magrib tàbí alọ́ magrib alọ́ sopọ̀ mọ́ iṣẹ́ ní àsìkò ti ìṣá Allah subhanahu wa ta'ala ó fi ìdẹ̀kùn sí ara gbogbo eléyìí lóbi pé afáàlá ni imaamu Bukhari nínú àwọn tàbúwébù tó ṣe ó ní wípé irun tí ṣe náfìlà bàtọ́lọ́wọ́n bá mú àwọn ìdẹ̀kùn báyìí wá ṣé àwọn nàwáàfẹ́ ṣé ó ní bùká a ní bùkátà sí mọ́ ní bàtà bá wà ní rìn àjò ó kalẹ̀ kalẹ̀ mú wá ní báàbù man tatawwa'a fi safar min ghayri duburi salawat wa qablaha وركع النبي صلى الله النبي صلى الله عليه وسلم ركعتي الفجر في سفر إليني ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹni tó rí pé a lè yan náfìlà ní ìrìn àjò lópin tí ìbá ti ṣe nàwáfì fàwátìb masalan kàtókì zuhur rákà mẹ́rin tàbákì zuhur náà tán rákà mélòó àlèmú mẹ́rin wá ọlá ń bẹ fún mẹ́rin mẹ́rin torí àkọọ́lẹ̀ tó wá lórí rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó sọ pé man hafaza ala arba'in qabla zuhur wa arba'in ba'da zuhur haramahu Allahu ala an-nar aw kama qala rasulullahi sallallahu alaihi wasallam ẹni tó dún ní ma ìmá kíráká mẹ́rin katoki zuhur ráká mẹ́rin nígbà tá a bá kí zuru tán ọba adẹ́dà ó ṣe ara rẹ̀ ní èèwọ̀ fún iná eléyìí pàtàkì làṣẹ kì í ṣe yín nìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé rahimallahu abdan salla qabla al arba'a kí àánú ọba adẹ́dà allah subhanahu wa ta'ala kó máa bá ẹrú tó kí raka mẹ́rin kò tó kí sọ̀láàtì làásì bọ́tà àwọn ọ̀run náà wá fìlì ọba rẹ̀ra ti mú ìrún arìnrìn àjò tó ti bá wa dínkù ọba fìdẹ̀kùn sí ṣé náà wá fìlì tún pàtàkì mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ àwọn náà wá kátókí zoro mẹ́rin kátókí asiri mẹ́rin lẹ́yìn zoro gbogbo àwọn nàwáfìlì kò òjíṣẹ́ lọ́sọ̀ àṣálàmì kí nírìn àjò but ó ní àwọn tó máa ń kí nírìn àjò ìtorí rẹ̀ ní àfáàláì Imam Bukhari ló fi mú rahimola rahmatawasa ló fi mú àlàyé ìwà wípé ìdánilẹ́kọ̀ọ́ ni lórí àwọn tí wọ́n mú ẹ̀rí wá pé a lè kí àwọn nàwáfíìl kan nírìn àjò yàtọ̀ sí àwọn nàwáfíìl tó jẹ́ wípé rawatibni hadith alakọ̀kọ́ ti afáàmúwa min hadith ibn abi leila latodo látara hadithi Abi Layla ni bilafzi ma amba ahadun annahu raha nabiyya sallallahu alayhi wa alihi wa sallam salla duha ghayru ummu hani kò sí ẹnìkan tó fún wa ní ìrò wípé òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsọ́lá ó kí ìrun dùhá ìrun wo ni ìrun dùhá irun tá a máa ń kí tásìkò rẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti yọ títí dìgbà wo títí dìgbà tí oòrùn bá wà ní àtàrí kí ni mínímọ̀mù ẹ̀ ètò kéré jù rẹ̀ rákà mélòó ni rákà méjì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé rákà méjì táyà ní dùhàì ó ní oríkèéríkèé ara mélòó ló pè ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta òun ni eríkèéríkèé ti ń lára three sixty ó ní rákà méjì duhai bí kíni tá ṣe tá a fi ń bẹ ọba adẹ́dà kó bá mú ẹni wàhálà tí ó ṣẹlẹ̀ sí wa látara àwọn oríkèéríkèé ọ̀kan nínú àwọn afáwà ó ti wọ ó ti kọjá eighty ó ti súnmọ́ ninety ṣùgbọ́n kósákósá lára bàbá. àwa ń wò pé bóyá agbó kan ni bàbá ń lò àwa bàbá ẹfáwa náà ní àwọn ní ẹ wà kàní kí ni tí wọ́n ṣe lálàyé fún wa wọ́n ní àwọn ìpa sọ̀láàtì dùhà jẹ́ adàwáhì àtàní àdúrà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wípé aláwọ̀ àáfì ní fi bẹ́dẹ̀lì aláwọ̀ àáfì ní fi sẹ́mìí aláwọ̀ àáfì ní fi basari aláwọ̀ màtí ní fi sẹ́mìí wa basari wa kúwàtì ma hayaitani wa jáde olùwárí sẹ́mìí àwọn ìpájẹ́ gbogbo gbà kódà ń gbà míì tí wọ́n bá fẹ́ di pọ́fẹ́ rẹ̀ la táwọn bá ti ṣe bí ẹ̀ ń kà báyìí ara ó dẹ̀ tún jí pépé padà wípé níta ń wá lọ sí Sokoto wọn bẹ lápò Sokoto wa wípé hata àwọn afkar wa gbogbo tá a bá dún ní ma ti àárọ̀ mọ́sẹ̀lẹ̀ lẹ́yìn gbàtọ́ bá sọ wípé asubana wa hasbal mulku lillah alhamdulillah la ilaha illallah wahdahu la له الملك وله الحمد وعلى كل شيء قدير ربي أسألك خير ما في هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده انت ما ظليني ربي أعوذ بك من الكسل وسوء الكبر ربي أعوذ بك من الكسل وسوء الكبر pé gbogbo àwọn eléyìí àwọn ipa jẹ wípé gbogbo ẹ ti wà nípìlẹ̀ ẹ̀kọ́ ńlá ni eléyìí torí wípé kí ni ọ̀gọ̀rọ̀ ọmọ ẹ̀yà bí ìgbà tó jẹ́ pé ìrun wákàtí márùn wọ́n wà nínú kùkú ni tí wọ́n tú wọn kí wọ́n tètè tú wọn lẹ̀ àwọn àkárì àìbìkítà nípa rẹ̀ ààbò ńlá ló dẹ̀ jẹ́ fún wa kéèkùn ẹ sọ̀rọ̀ yẹn lóòótọ́ ṣùgbọ́n tá a bá fẹ́ rí ọ̀ràn yẹn yẹn jú nígbà míì ọ̀gọ̀rọ̀ àwọn àbíkárì ó pàtàkì téèyàn bá lálàáfíà ara bó ló ṣe lè mú àwọn wàjúbàtò wa tára bí ọba sí lára bó ló ti fẹ́ mú àwọn wàjúbàtò wa kì í ṣe yẹn nìkan tí ìkọlẹ̀ ń bá ń báyàn bóò ló ṣe fẹ́ rójúṣe rẹ̀ ṣe nínú ẹ̀sìn ló fi jẹ́ pé dùá òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lẹ̀mù kì í ṣe kékeré nínú àwọn ọ̀rọ̀ kan tó wá tójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi sọ yìí pé أعمار أمتي ما بين الستين والسبعين وأقلهم من يجاوز ذلك àwọn ọjọ́ orí àwọn ọmọlẹ́yìn mi ò láàrin ọgọ́ta sí àádọ́rin ọdún èyí tó kéré nínú wọn ní ọkọjá àádọ́rin ìyẹn seventy ọ̀kan nínú àwọn sọ́dà ó ní èmi wà nínú àwọn èyí tó kéré nínú wọn Sheikhna Muhammad Nasir Al-Albani rahimahullah rahmatan wasa ọ wá ń ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí wípé bẹ́ẹ̀ ni èmi gan tí mo mú ọ̀rọ̀ yìí wá yìí èmi náà wà nù àwọn tí kò kéré tọ́lọ́n fi kẹ́ torí pé mo ti kọjá ọgọ́rin ọdún nìsín kò dẹ̀ sí tí ọ̀dọ́ ń ṣe tí mi lè ṣe kódà tí mò ń bá ń sáré pẹ̀lú mọ́tò ọ̀dọ́ kan ò lè bá mi kò sí tí ọba adẹ́dá fi fi eléyìí kẹ́ni bí ìbá ṣe àdúrà tí òjíṣẹ́ wa sallallahu alaihi wa alihi wasallam tó fi lọ́lẹ̀ fún wa pé ká máa ṣe tẹ́lẹ̀ dẹ̀ máa ṣe wípé kí ni Allahumma matti'ni bis-sam'i Allahumma matti'ni bis-basari waja'al na'am waja'alhuma al wọlọ́run ọba ìgbádùn ara mi mọ́fì mọ́fì dùn mí ìgbádùn etí mọ́fì dùn mí jẹ́ máa fi gbọ́rọ̀ rẹ̀ máhayetini ìgbádùn alamamatini bi sami alamamatini bi basar alamamatini bi kowati mahayetini wọ́n jẹ́ alẹ́ olúwa sàmìnà lópin ìgbà tí mo bá ti ń bẹ láyé o tí ẹ̀mí bá ti wà lára mi má fi ìgbádùn àlàáfíà ara pàápàá jùlọ ìgbọ́rọ̀ àti ríran má fi dùn mí jẹ́ mi èmi ni kí n lò gbó má jẹ́ ó gbọ́ mi má jẹ́ má jẹ́ wá gbó débi pé ìní rí fi ṣàǹfààní má jẹ́ n fi ṣàǹfààní títí títí tí ni tó yẹ pé títí tí n fi wá pàdé rẹ̀ yáà ni àwọn dùn áàlì. tó pàtàkì tó ẹ̀ka máa ṣe ń gbogbo gbà ìṣe ayé àfáà mú ọ̀rọ̀ yìí wá pé kò sí ẹnìkan tó sọ pé òun rí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí ń kí duha ní ìrìn àjò àfi ọ̀kan nínú àwọn ìyàwó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọ́lá ara léèyàn yóò mọ àwọn details kan nípa èèyàn tọ́jẹ́ yí pé ara àtàwọn mímọ́ tí àwọn ìṣesí kan níta tó fẹ́ yapa sí tinúlé gan á rí gbọ́yé nínú àwọn ẹ̀kọ́ tinúlé mọ́sálẹ̀ wọ́n ń ṣàríyànjiyàn pé ṣé a lè wẹ̀ ní òòbí ìwẹ̀ pẹ̀lú nfin kan sára ìmọ̀ bàǹtẹ́ ní òrùbẹ́ ayé kan ló bàǹtẹ́ mọ́ni pint tàbí dross olólọ́lá jù onísúnà tó lọ́lá jù ló fi jẹ́ pé imaamu Bukhari rahimahullah mutawasa ó ṣe tẹ̀bú ìbò yẹn ni ó mú ọ̀rọ̀ wa ni pé ìdánilẹ́kọ̀ọ́ ni wípé a lè wẹ̀ ní hòhò ṣùgbọ́n ká wẹ̀ ní ká fi nǹkan sán ara olọ́dájú. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú nínú àwọn ẹ̀rí tí ìbámu Bukhari mú wá lórí eléyìí ni wípé òjíṣẹ́ náà sàásùlà mú ẹgbàá wá wá. ntọ́ ti mú wá nínú àwọn tó ti kọjá lọ láti fi pé àkíyèsí wa sí bí ibà ṣe yí pé ọ wà pàmísíbù fún àwa náà kò ní mú wa òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ tọ́ba wa ní ìdí pé ká ṣe àtúnṣe lórí rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ máa túnṣe yẹn wa tọ́ba ti mú ọ̀rọ̀ yẹn wá nínú àwọn tó nínú ṣe sí àwọn tó ti kọjá lọ tọ́ba ní ìdí àtúnṣe kan yóò túnṣe ṣùgbọ́n tọ́ba fi ilẹ̀ bẹ́ẹ̀ ó mú un. ó ní nàbíwìláì Musa sallallahu ala nàbí náà àlẹ́ àwọn ma Bani Israil wọ́n á jọ wẹ̀ papọ̀ nù òun wá máa wẹ̀ ó máa dá wẹ̀ níbi tí ó pamọ́ wọn wá ń tara inú sọsọ wípé àrùn ń bẹ lára wa ta'ala ó wípé ara rẹ̀ pé níbi òkúta tó kó aṣọ rẹ̀ sí omi odò lọ́ba wọ́lu òkúta yẹn lọ́ba ń wọ aṣọ lọ oníṣẹ́ ọlọ́run Musa sọlọ́lá àlànàbí náà àlẹ́ lọ́ba bẹ̀rẹ̀ sí lè aṣọ mi aṣọ mi aṣọ mi tí wọ́n fi rí wípé a àṣé ó pé ju àwọn náà lọ kó tó rí aṣọ rẹ̀ fún pé ó na òkúta yẹn débi pé àpá hàn lára rẹ̀ pé kí ni ó kó aṣọ òun. Imam Bukhari rahimahullah mọ̀tàwáṣẹ́ ó mú eléyìí fi ṣèdánilẹ́kọ̀ọ́ wípé a lè wẹ̀ ní òhò ṣùgbọ́n ká wẹ̀ ní ìfi nǹkan bóra òun ló dájú nínú tó fi dájú ni wípé ṣáàmà pé tá a bá wà ní òhù dó a lè sọ̀rọ̀ a lè ṣe dékẹ́ a lè ṣe dékẹ́ ṣùgbọ́n tá a bá wà ní tá a bá sàn kan mára dó a wà nílé ìwẹ̀ lópin ìgbà tí ìṣe wípé a wà lórí gá tàbí tọ̀ ṣáàmà tún máa wà lórí gá kí ni túmọ̀ rẹ̀. à na gbọ̀nsẹ̀ náà àwọn kan ọmọ tí wọ́n gbọ̀nsẹ̀ à ń so tí ìbá ti ṣe pa wà lórí rẹ tàbá wà lórí a lè but tí a bá wà lórí ìtọ̀ tàbí lórí igá a lè ṣe zikir ọ̀rọ̀ nìkan la lè sọ kìí sọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ láti pa àwọn àkíyèsí sí kìí ṣe wípé káwá tẹ̀bà síbẹ̀ káwá máa tàkúrọ̀sọ tàbí àwọn ẹlòmíì ò mú ìwé dání wọ́n gbé lọ tó lẹ̀ síbẹ̀ ni wọ́n ti máa ń kàwé nínú tọ́ wọn ò fẹ́ ká pẹ́ nínú conditions yẹn ká ṣe pápákọ̀ kájáde kó ń bẹ̀ now torí pé kí ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ọ wà lórí ìmọ̀ ìga tàbí gbẹ̀fẹ̀ ọ̀kan nínú àwọn sàbí rọjàlá ánú ọwọ́ sálámà òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá wa dá lóhùn bọ́dí kìí sí pẹ̀lú sálámà wọ́n ní ìdárọ̀ ẹ̀ṣẹ̀ ní ti mísìlì hábì ilẹ̀ hàlà fẹlẹ́ àti sẹ́ndì màrẹ́ tọ́ ọ bá rí mi nírú kọ́ndíṣàn tí mo wà báyìí pé mo wà lórí tàbí torí tọ́ ọ bá sálámù sí ní èyí níta ọlọ́run tọ́ba jẹ́ wípé ọ̀rọ̀ sísọ àlẹ́tọ̀ sí ni láti ṣe correction láti ṣe nǹkan kan òjíṣẹ́ náà àti àwọn òní sọ̀rọ̀ ń bẹ̀rù but n a lè ṣe ó ti ṣe kí ni ó ti tọ́ka rẹ̀ fún wa mọ́sálá ó ń tọ̀ níbi níjọ́ kan bí tó ti ń tọ̀ ọ̀kan náà fàbí sálámù kò dáhùn. gbà tó ṣe tán tó wá fẹ́ dáhùn ọkọ̀ ṣe ṣe àtẹ́yẹ́mù kó tó dáhùn ẹ̀rí tí eléyìí tọ́ka sí ni wípé ká ṣe àbíkáàb tá a bá wà nínú odó tàbí tẹ́ẹ̀mù ọlọ́lá ju wípé ká ṣe nígbà tá a sì nínú rẹ̀ lọ a kò sí hàl kan tí a ṣe lókè. àṣà yìí ẹni tó bá wà nínú tọ́sán kamara tó fi ń wẹ̀ ó sì lè má ṣe àwọn àbíkárì rẹ̀ bí tẹlẹfóòs but tí ò bá ṣe wípé ó wà nínú condition báyìí kò lè ṣe kí ni kò lè ṣe àbíkárì. na a sọ pé ẹni tó wà nulẹ̀ yóò mọ àwọn kankan tààrà ìyàwó Aisha rọ̀dí àlá kò rójìṣẹ́ lásán sílẹ̀mù yìí kìí ṣe ṣe sí rẹ̀ tọ́ba wà lé kọ́nà rútọ̀ torí eléyìí ọwọ́ mú ọ̀rọ̀ wá ẹnikẹ́ni tọ́ba lóhùn rójìṣẹ́ lásán sílẹ̀mù tó tọ̀ lóòrò olókùrọ̀ ni ah, yẹn nínú ilé ṣùgbọ́n òjíṣẹ́ lásán sílẹ̀mù jáde sí ìgbà tó jáde síta tí ó ní bùkátà sí láti tọ̀ àrínú àwọn sàábé òun lòun sí gàgà bò torí pé kíni dọ́ọ̀ ìtọ́lá fẹ́ tọ̀ wọn ò fẹ́ kí mùsùlùmí lọ́kùnrin ni kásẹ̀ tó wá máa sọ obìnrin ọfẹ́ tọ̀ ọkàn wà bọ́ sí gbangba ọwọ́ atúralẹ̀ ó fi ó wá tú rẹ̀ síta ó ní à ah, ọba ń lẹ̀ ní kí bá mùsùlùmí lẹ̀ débi wípé ó wá máa ṣe bí ẹranko ẹranko wo ni máa ṣe báwọn ajá hàrà ìlúkàlù gbogbo òṣèṣì tọjọ ọmọ tẹ ẹranko kò sí kọndíṣàn tí mùsùlùmí wà wọn ò fẹ́ ká jọ. yálà nínú òrùn ni tàbí àti ẹ̀fẹ́ ẹgbọ̀nsẹ̀ àbáfẹ́ ṣe gá kí ló sọ sallallahu alaihi wasallam nípa àrùn kíkí ó ní kíni ká má lọ sùjádà pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ wa ká wá fi lélẹ̀ ká má rẹ̀ ilẹ̀ sókè ó nítorí pé ìṣesí ẹranko ònu ajá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. sàbẹ̀yẹn ni èmi ni mo sì gàgà bò ó kó fi tọ̀ èmi gangan ni pé ìta ni torí tá a bá wà ń ta nínà ró tọ̀ ń gbà míì òun ló ṣèfà ló bọ̀ àṣírí òun ni òní jẹ́ kí gbogbo ọ̀tá sí ẹ̀ la ju wípé kí bẹ̀rẹ̀ lọ so tó fi jẹ́ pé àwọn apá méjèèjì pọ̀ àní sọ wípé ah. ya wa ló mọkọ rẹ ju anybody lọ ọmọ ọmọ ọ̀rọ̀ nù nínú. sàábé rọ̀dí aláàánú òfin ntaama lórí wọn ni pé kulluhum gbogbo wọn olódodo ènìyàn ni wọn tí máa sòdodo wọn ekurọ́ rẹ̀ sí wọn ò ní fi pamọ́ wọn mọ responsibility ti bẹ ni Ali rọ̀dàlá àná àná o ló sọ yí pé nǹkan táyé lè pa á pọ̀ kí gbogbo wa fẹ́ ká fẹ́ àtúlẹ̀ ara wa ó ní wàláhì ìbọ̀ kìí ṣe kí bí ìtọ́rọ̀ tẹ̀sìn kọ́ ká wá rí tó ẹ̀sìn ká wá dákẹ́ tàbí ká má wa bí adéèdá ti fi sílá sílá ó ní abẹ́dà ó búra lé lórí wọ́n Se ẹyin tẹ ẹ ara alé òjíṣẹ́ náà sàásùlà ṣé nǹkan kan fi yà sọ́tọ̀ tó yàtọ̀ sí ti gbogbo wa bá a ṣe wà. ó kò sí àyàfi nǹkan mẹ́ta kan káwa gbọ́ nǹkan mẹ́ta wọn bóyá àwọn nìkan ló yàtọ̀ ó n bẹ nínú apò mi tí kọ síbẹ̀. Si kíni tà kọ́kọ́ ó ní kí ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa bá ẹni tó ń gbé àwọn òbí rẹ̀ ṣépè sáwọn nìkan ló wà kí ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa bá ẹni tó ń tó ń gba ẹni dídí àlàyé tí ń kó mara man awa al sign àmì táwọn èèyàn fi ma la ojú ọ̀nà wípé ojú ọ̀nà ni ẹnìkan wá mú kó débi pé àwọn èèyàn wá rọ́nà mọ́ wọ́n ń wọn mọ̀nàmá ẹnikẹ́ni tó ṣe bẹ́ẹ̀ kí gbogbo ọlọ́run ọba máa bà ṣáwọn nìkan ló yá sọ́tọ̀ náà ó mú ọ̀rọ̀ ìwá ni láti fi fi ìpàtàkì àwọn nǹkan mẹ́ta yìí o láti fi fi rinlẹ̀ àwọn ọ̀rọ̀ ṣe máa ń wá nígbà míì ní sàábẹ̀ sọ yìí pé ìgbọ́ kẹ́nìkan kọ́ sọ yìí pé tóbi ṣe náà islam bá wà rìnrìn àjò yìí máa kí sọláàtù dọ̀hà àyàfi umuhani. ذكرت أن النبي صلى الله عليه وآله وسلم أم واصل وجيش النبي صلى الله عليه وسلم يوم الفتح مكة níjọ́ tí fathu Makkah ṣẹlẹ̀ tí ọba alẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó ti ṣàlùkáwà ní pé latadkhulunna al-masjid al-haram insha Allah amini tí wọ́n wọ Makkah padà yìí iktasala fi baytiha olójìṣẹ́ náà sáà sínú àwọn nínú yàrá òun fa salla samani raka'at ó kíra káà mẹ́jọ fa ma ra'aytu salla salat akhaffu minha èèrí kó kírun kan ní pápápá báwọn rí rẹ́yìn àyàfi bí ibà ṣe pé nǹkan kan ní bó ṣe pápápá tó yí o rẹ́yìn anáwó yìí tí mo rúkú ẹ̀ ó mú rúkú wá ní bó ṣe yẹ ni ó dẹ̀ mú sùjúdù náà wá bó ṣe yẹ ó mú wá pé ṣùgbọ́n kìí ṣe tó pẹ́ lórí wọn kò pẹ́ lórí rúkú kò dẹ̀ pẹ́ lórí sùjúdù torí wípé ọlá tí ń bẹ fún àwọn àyè méjèèjì lórí ìrun wọ́n fẹ́ ká ṣe kíni ká pẹ́ lórí wọn wọ́n fẹ́ ká pẹ́ lórí wọn pẹ̀lú dùá àti askar hadith mi tuntun wa min hadithi abdullahi bin umar hadithi abdullahi bin umar radiyallahu anhuma abdullahi bin amir sorry abdul abdullahi ibn amir anna abahu akhbarahu pé bàbá òun ó fò ní rò pé annahu rọha nàbí sallallahu alayhi wa alihi wa sallam pé orí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam salla subha bil layl kí gbólóhùn subha tọba ti wá kìí ṣe tó túmọ̀ sí ni pé tasbih la ìrún náfúlà òun ní subaha ó lóun rí òjíṣẹ́ náfúlà àlọ́sọ́lá tó ń kí subaha bẹ̀lẹ́ lóru fi sáfà subaha òru kínú tahajjud aw qiyam al-layl na alazari rahilati ó ń kí lórí nǹkan ọ̀gùn rẹ̀ haythu tawajjahat ibi tí nǹkan ọ̀gùn yẹn tó dojúkọ ibẹ̀ ni òjíṣẹ́ lọ́sọ̀ àṣàlám náà jókòó ló ti ń kí irun. kí ni òfin lórí ìkírun lórí nǹkan ọ̀gùn tọ́ba yẹn náà wá sí ọ wà òkè. Okay ṣáàlè kírun yẹn nínú lórí nǹkan ọ̀gbìn là àyàfi àwọn conditions kọ̀ọ̀kan kí làwọn conditions nǹkan ọ̀gbìn tí ò lè ṣe é sọ̀kalẹ̀ lórí ẹ̀ bí kíni ni wọ́n fi ṣe rẹ̀ omi torí ń pé kíni wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni. a ṣe kírun ní orí ọkọ̀ nínú ọkọ̀ ojú omi ó dé ṣàlàyé ọkọ̀ òfurufú ìyẹn aeroplane kò ṣeé dá dúró pé mo fẹ́ kírun o lásìkò rẹ̀ bá ti tó wọ́n ṣe gbòòrò ní báyìí kó fọ́jọ́ kedere ni wọ́n náà rí báyìí pé àfọ́jọ́ ti kedere ni ó rí pé oòrùn ti wọ̀ báyìí àyàfà àwọn conditions kọ̀ọ̀kan tí wọ́n mú ìṣìkà láti wọ̀ àti mú instance yẹn wá a fẹ́ lọ sí Kánò agbéra lẹ́kọ̀ọ́ eh, <laughs> èmi àti ọ̀gá mi ní makita abẹ́ mọ́lá hákèdè ni ọ́fíìsì bàbá mi bá tọ́ àlékún báyìí bá ti lọ sókè oòrùn ti wọ̀ lẹ́kọ̀ọ́ tá a bá dojú kọ sáìdì bò ní oòrùn ní kedere ó ní nàìjíríà ẹ̀jùmọ̀ dẹ́n mọ́ mọ́ pé ọ́ béèrè fatuwa ńlá kan nìyí sórí ń tààsì èmi ó sì nu torí inú Ramadan èmi ó máa wo Èkó oòrùn ti wọ̀ èmi ó sì nu ìwọ máa wo ibi tó oòrùn ti wọ̀ mo ní yàṣẹ́ kí máa kó lífìnà dé láàrin wọn pa wá láṣẹ wọn ò tí yún lọ́rọ̀ yẹn lé wa lé orin ẹ̀hẹ́n ìwọ náà má bẹ̀ èmi ti ń sínú tèmi. now circumstances máa wá bẹ́ẹ̀. ibi téèyàn ti fẹ́ gbéra yẹn táìmù rẹ̀ tóun bá ti wọ̀ èyí ò lèyàn ó lò táàmù ibi ti fẹ́ gbéra yẹn tó ti torí pé àti bọ́ sí other side now ní àwọn afáwà ní mamlaka afẹ́sọ̀kùnmọ́láwọ̀ ẹ̀rọ àwọn sọ pé tó bá jẹ́ pé mọ́tò tá rẹ̀. mọ́tò tí máa ń dúró ní stations ni wọ́n wà bẹ́ẹ̀ mọ́sálà tó bá lọ tó bá yẹ pé nọ́ọ̀sì lọ wà tó ń wọ mọ́tò lọ sí náà ó níbi tí wọ́n ti máa ń jẹun tí wọ́n ti máa ń kí irun kíkì yẹn ó wà nínú mẹ́nu wọn tí wọ́n sọ pé ibi báyìí láti lọ kírun ibẹ̀ láti jẹun ibẹ̀ láti kírun kìí ṣe ti <laughs> tó máa lọ sí ìṣe tó ọ yàtọ̀ síra wọn so ẹni tó ń wọ mọ́tò èèyàn tó yẹ pé àsìkò tó dúdú ó dúró tí wọ́n kírun ó ti wà ó lè kírun ọ̀ràn àyàn nínú mọ́tò kí ló lè kí mbẹ́ irun náà wá sí ṣùgbọ́n èyí ń lọ sábà tó gbéra lẹ́kọ̀ọ́ àbí ń lo oníṣà tọ́jẹ́ yí pé <laughs> tọ́ ọ bá lọ́ọ́ tọ̀ gan wọ́n lè sọ pé kọ́ ọ máa tọ̀ ara ń bẹ̀ tàbí kó o bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan níbẹ̀ yẹn kọ́ ọ máa tọ̀ sílẹ̀ ń bẹ̀ circumstances ó yàtọ̀ síra o circumstances yẹn wàá kírun ní bó bá ṣe rọ̀ ẹ́ lọ́rùn sí nínú mọ́tò ní bó ṣe kí ní tó o bá wà lórí nǹkan ọ̀gbìn Sheikhina Muhammad Nasiruddin Al-Albani ọ̀rọ̀ yẹn mú ọ ní ó mú sọ̀tíyà ni wọ́n ti béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé ah! a abéèrè lọ́wọ́ wọn yìí pé ẹni tí ó bá wà nù mọ́tò tó lè kírun ó ní wọ́n sọ báyìí ní sọ̀rọ̀ ó ní hmm, ó ní ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ àwọn circumstances tó lè ṣẹlẹ̀ ni but aslu òórùn ọ̀ràn àyàn ò ní wípé kí ni àlèkì ní orí nǹkan ọ̀gbìn orí kí ni ilẹ̀ ilẹ̀ láti kì ṣùgbọ́n tí circumstances bá wá báyìí bí wọ́n ti ń lọ sí east yẹn kọ́ máa sọ wípé tàn bákan rárá torí àwọn ò ní dúró torí pé wọn ò ní dúró yẹn ẹni tó o bá ti lálùwàlà fọ̀nìyàn tó o bá lálùwàlà ẹni opportunity tó o bá ní láti fi ṣe tẹ̀yẹ́ mọ̀ níbẹ̀ pẹ̀lú ìrùkù nínú mọ́tò yẹn ṣé kò mú irun rẹ wá. na hadith kẹta ni wípé min hadith ibn umar radiyallahu anhuma sallallahu alayhi wa sallam kana yusabbih ala zahri rahilatihi pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọmọ yẹn náfìlà lórí nǹkan ọ̀gbun rẹ̀ kana wajhuhu yuhmihu bi ra'sihi wa kana ibn Umar yaf'aluhu ọ̀nà tí àgbà ṣe òní wípé tá a bá ti jókòó lórí nǹkan ọ̀gbun yẹn ṣàmọ̀ wípé àti lọ sí rúkú kèsè tí kèsè tó nira abẹ́ndì ṣùgbọ́n sùjádà ò lè rọrùn nta ṣe ni wípé a bẹ́ndì ju bá a ṣe bẹ́ndì lórí orúkú lọ láti fi mú ìrìn yìí wá eléyìí ni imaamu Bukhari tó mú wá lórí rẹ̀ ẹni tí ó jẹ́ kí a gbọ́ Bukhari ibn Hajar rahimahullah rahmatawasa wọ́n wá ṣe àlàyé lórí rẹ̀ wípé eléyìí ó ń túmọ̀ sí ni wípé kọ́ndíṣàn àrìn àjò pẹ̀lú àwọn nàwáfíìl kan ọwọ́ kásà ó yàtọ̀ àwọn nàwáfíìl wo ni tahajjud duha rakatal fajri àti àwọn nàwáfíìl tó jẹ́ pé. ìdí kan pàtàkì ló mú wá tí ì ṣe àwọn nàwáfẹ́ rọ̀wátì bíi ìta àníyàn lẹ́yìn ìrìn tàbí katokium àlàyé kan tí wọ́n á wá lórí rẹ̀ wípé ta tààyàn katokium kò sínú rẹ̀ torí àti ìbọ̀sí kò tí ì di tìrún wípé náfìlà yẹn kó di tìrún. wọ́n ṣe ìkọ́mọ̀n so ètà kí lẹ́yìn irun nọ́fìlà tá a yàn lẹ́yìn irun àníyàn nínú àjò but kíká tó kírun ẹ̀yìn wà ń bẹ̀ aléyàn yẹn ìrìn àjò níjọ jùmọ̀ tí ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀rí òní wípé lókun ìgbà tó bá jẹ́ pé wọn ò tí ì pèrún tá a fi jáde kò sí tó dí ìrìn àjò lọ́wọ́ níjọ́ jùmọ̀ ṣùgbọ́n tá a bá ti pèrún a máa mú ìrún yẹn wá tá a bá ti pèrún níjọ́ jùmọ̀ ká tó jáde a lè jáde mọ́ àfi tá a bá kí sọ́láṣọ jùmọ̀ tí wọn bá ti pèrún èyí ni pé jùmọ̀ ò tí ì tó àìlè rin ìrìn àjò wa. Now, ipa irun pọ̀ àwọn àrùn wo la lè papọ̀ zohor àti asr maghrib àti isha àsùbá àti àsùbá kò sí papọ̀ márùn kankan la a àti maghrib pọ̀ zoro àti asiri pọ̀ adèlè pa magrib àti isha ipò ní àwọn circumstances kọ̀ọ̀kan kí ni tà kọ́kọ́ arasa àti muzdalifa ọ̀kan jamu taqdim èkejì jamu ta'khir kílẹ̀ níjọ́ àràfà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gbà tó kí zuru tán wọ́n mú asiri wá wọ́n pè wọ́n ṣe ìfọ́mà lẹ́sẹ̀kẹsì lẹ́sẹ̀kẹsì wọ́n dẹ̀ mú asiri wá. kí ni tí ìfi eléyìí ti fi ṣẹ̀rí tó fi rinlẹ̀ ṣáà mọ̀ pé nínú àwọn tí wọ́n wà ní hajj àwọn ará mọ́kà wà ń bẹ̀ àwọn tí ibùgbé wọn kò jìnnà sí Arafa under normal circumstances tí ìbá ṣe yí pé wọ́n wá síbẹ̀ wọn ò ní kí ní bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlámù ọ̀dẹ̀ sọ fún wọn yí pé ẹ̀yin ará Maka o àtẹ̀yìn tẹ́ ẹ wà nítòsí o ẹ ẹ̀kìtì ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n kí pé wọ́n kí ní zoro raka méjì wọ́n pè wọ́n wọ́n kí zoro raka méjì gba wọ́n sálámàtà wọ́n mú sọ̀láàtì náà àṣẹ wa èyí ni jẹ́mọ́ tọ́kítẹ́ tí Muzdalifa tó jẹ́ jẹ́mọ́ tààkì ìgbà wo láti àràfà lẹ̀ wòrò bìṣẹ́m lẹ́yìn ìgbà tí òun bá wọ̀ ṣáàkì Maghrib lára la àní kí mọ́júrìbì lára fà á lọ kí níbo ní Muzdalifa á pa méjèèjì pọ̀ ní Muzdalifa tàbátí kí n dúró Maghrib wọ́n pè mú àmú ìṣàwà ẹnu mọ ìkólé eléyìí lórí kò sí apá kankan lórí rẹ̀ wípé kí ni Muzdalifa. àti arafa jamu taqdim ní arafa àti jẹ́mú ta'khir ní Muzdalifa ìrìn àjò kékejì ni arafa ati jamu taakhir ni muzdalifa irin ajo kekeji ni al muadh bin Jabal radiyallahu anhu afáàláni nínú àwọn sàbẹ̀ ìjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Mu'adh bin Jabal radiyallahu anhu ó mú anna nabiyya sallallahu alaihi wasallam kana fi ghazwat Tabuk ní ìjáde tí wọ́n lọ ní Tabuk ìdọ̀tẹ́hìnà kọ́bílẹ̀ zẹ́rìṣẹ̀m tó bá jẹ́ pé ìjáde nílé kí oòrùn tó yọ ni kí oòrùn kó tó yẹ kúò látàrí ni tóòrùn bá ti yẹ kúò látàrí kí nìyẹn zuur ti tó kí ni túmọ̀ hadith tó bá jẹ́ pé kí zuur tó tó ni ẹjọ́ túmọ̀ sí i tó bá jẹ́ pé jíjáde tó jáde ńlé kí zuur tó tó ni akhara zuura hatta yajma'a ila asr thumma yusalliha jami'an yóò mú zuur yóò sùn síwájú nínú ẹgbàá wa kan ó ní níbi tí asiri bá ti wá tó bá níwájú yẹn yóò wá kí zuru yóò wá kí asiri jẹ́mu wo nìyẹn jẹ́mu tahir torí wípé èyí tí ó ti tó sẹ́yìn wọ́n la ṣe kí ni la wá so mọ́ èyí tó ṣẹ̀ tó tó jẹ́ tuntun díẹ̀ wọ́n yìí lọ́dún táhẹ́lẹ́ bẹ́ẹ̀ dọ̀ ṣẹlẹ̀ tọ́ba jẹ́ pé lẹ́yìn ìgbà tóòrùn ti yẹ kúrò látàrí lòjíṣẹ́ lásàá sílà ń gbéra ńlé tóòrùn bá ti yẹ kúrò látàrí kí ló túmọ̀ sí mu zóòrù ti tó ìyẹn pé tí zóòrù bá ti tó kó tó kúrò ńlé ó ní sọ́lá zuhra wal asr jami'an sara yóò kì í zóòrù yóò kì í ní kíni. yoki ni wọ́n wà amene yo ò tí ì dé bọ̀ wọ́n ń bọ̀ lọ́nà kí ni raka amene igba ni won wa gbera maa ni ra o ti de bo on bo lo ana kini ele fi jẹ́ ele jẹ́ tẹ̀síìrì ní umma ma jẹ́ ala alaykum fi dini min haraj láti mú ìdẹ̀kùn bá àlùmọ̀ yìí. وكان إذا ارتحل قبل المغرب أقر المغرب حتى يصليها مع العشاء tọba bá jẹ́ wípé ó gbéra kí magrib ni yóò mú magrib yóò so mọ́ ìṣá nígbà tásìkò ìṣá bá tó nínú ẹgbàá wa mi ó ní tó bá ń gbéra tó bá ń lọ tíṣà ìbá ti tó bá lójú ọ̀nà yóò sọ̀kalẹ̀ yóò mú lẹ́yìn ìgbà náà yóò وإذا ارتحل بعد المغرب عجل العشاء tó bá jẹ́ wípé ìgbà tó fẹ́ gbéra ńlẹ̀ magrib ti tó عجل العشاء yóò sún ìṣá ìmọ̀ wájú ẹ̀yìn yóò tètè kí فصلاها مع المغرب yóò wá kí papọ̀ pẹ̀lú magrib jamu wo ni tààjìl tó túmọ̀ sí pé jẹ́mìíràn oríṣi méjì lọ́wọ́ méjì taqdim wa ta'khir taqdim ni wípé àfàwá sí ẹ̀yìn etí ó wà wájú àsìkò rẹ̀ tí tó but etí ó tó nísìn àsìkò rẹ̀ ti tó ètò yẹ́ta kọ̀ọ̀kan àsìkò rẹ̀ ti tó ká tó ṣe kí ni ká tó gbéra kò ní jẹ́ kọ́sọ̀rọ̀ torí pé kí ni àti ṣe kí ni àti wà nínú àjò amúraka mi mẹ́rin yẹn wa fòtòhó amúraka mẹ́rin sábàtì sálámà àṣekọ́ mẹ́rin ní wa fún kíni fún aṣọ yóò gbéra yóò máa lọ tàìsíra nílẹ̀ ọmọ láti mú ìdẹ̀kùn wa tọ́ba jẹ́ pé èyí ni tọ́kìdì tààkìr àsìkò oorun ò tí tó bàtí ò tí tó yẹn ó tó lójú ọ̀nà ni àní chan láti ṣe kìnnì àájẹ kékejì ó tó mẹsàlẹ ní kéèsì wà ó jẹ sọláàtì asù èwo ló ti tó in the process tá a wà nínú àjò zohor àwa mú àwa sùn síwájú lọ bá èyí tó ṣètò tó jẹ asù èyí ni jẹmọ tàkìr fàáhẹ. wáyé pé magrib náà ni magrib ti tó gẹ́gẹ́ bó ṣiṣẹ́ lọ́sàn àṣàlà ṣe ti máa ṣe kó tó jáde kó tó rìnrìn àjò yẹn yóò mú magreb wá tó bá ti mú magreb wá tó sálámà wọ́n ṣe kọ́ ọmọ wọ́n mú iṣẹ́ ayọ̀ wọ́n máa rìnrìn àjò lọ. ẹni tó bá ti ṣe báyìí kàdí àdàmà àrè ó ti mú ń tọ́jú ọ̀ràn lé lórí ó ti mú wa wà á sọ́ọ̀bù sunnah. ó ṣe kò ń gẹ́ ẹ súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam magrib ò tí tò tó fi gbéra nírìn àjò ó ní ìṣá ìwá tó àkó magrib yìí wà nílẹ̀ ìṣá yìí tó yóò mú magrib yẹn yóò sún mọ́ àsìkò yóò mú yóò kọ́kọ́ mú mọ́gírìbù wa yóò wá mú ìṣá iná wa èyí ò jẹ́ jẹ́mùú tàkìr fàáhẹ́. kìí ṣe eléyìí nìkan ni ẹgbàá wa tó wá lórí rẹ̀ àná amir bin wàásìlà. أن معاذ بن جبر رضي الله عنه أخبره أنه خرجوا مع رسول الله صلى الله عليه وآله وسلم wípé sàbí ńlá ni Mu'az bin Jabal pé àwọn jáde pẹ̀lú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àmì Tabuk ní ọdún Tabuk فكان رسول الله صلى الله عليه وآله وسلم òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam يجمع بين الزور والعصر والمغرب والعشاء ومن قا زورة أسرقه نراجه ولا من قا مغرب أتشايقه قال فأخر صلاة يوما ثم خرج فصلى الزهور والعصر جميعا ثم دخل نجوكا ó ó fa zuhur ó fa ìrun síwájú nígbà tó fa síwájú tán gbọ́ ya lọ́wọ́ kí zuhur àti asu jẹ́mu wo ló kí mẹ́ tàhír náà summa lẹ́yìn ìgbà yẹn ló wá wọlé summa kharaja létà ó wá jáde fọ̀sọ́lá maghrib àti ìṣá ìjẹ̀míà ó wá kí maghrib àti ìṣá papọ̀ ìmáàmù Ṣáfi rahimahullah àtàwọ́sẹ̀ ó mú nọ́kítà wá ní lórí eléyìí wípé kharaja thumma dakhala tí ìbá ṣe wípé ó ti sọ̀kalẹ̀ nírìn àjò irú nǹkan báyìí ó lè ṣẹlẹ̀ kì í ṣe pé ńgbà tó wà lórí sẹ́ẹ̀bù kìí ṣe pé ó wà ní ìrìn àjò ó ń rìnrìn àjò ó lọ nǹkan ìṣẹ̀lẹ̀ wọ́n ti sẹ́tù níbi tí lọ ti débi tí lọ àmọ̀tàrú wọ́n ti débi tí wọ́n wà torí pé nígbà tí wa dakhala máa ti ń tẹ̀lẹ̀ istiqrar ó wà nìyà wọ́n jókòó wọ́n ti síbi kan nìyà eléyìí ni akwa hujja fún wípé ẹni tó wà ní ìrìn àjò tó tó bá wà ní ibi tó dé lọ́hùn bí àwọn tẹ́ńtẹ̀ ti Bangkok dé nasaralahi barakasi wọ́n wà lọ wọ́n lè pa zuru àti asiri wọn pọ̀ lọ́hùn wọ́n lè pa mọ́tò àti ìṣàpọ̀ sheikh na uh, abdulaziz mbaz rahimola rahmatawasa àwọn ni tausia wà fún tí wọ́n bá kí lọ́kọ̀ọ̀kan after but eléyìí tí ó ṣẹlẹ̀ yìí náà kì í ṣe pé ẹ̀rí ó sì fún wàlá àlàmísà ọlọ́kẹ́ ọ̀nà sọlá yarhamahu. wọ́n ní ibn Abbas radiyallahu anhu ibn Abbas radiyallahu anhu ó tún mú ẹ̀rí wa pé ala uhaddithukum àni an salati rasulillahi sallallahu fi safar ṣé fún yín o àlàyé. lórí bí ìrùn òjíṣẹ́ lọ́sà àtúnláǹsì máa rí nírìn àjò kọ́lá kúnlẹ̀ abẹ́là àwa ni à manakai ṣàlàyé fún wa bóò ní irun rẹ̀ ṣe máa rí nírìn àjò kọ́lá kánà ìdá záàtì shams fi manzili jama abayna zoro wal asr qabla an yarkab tó bá jẹ́ pé záàtì shams fi manzili yìí òjíṣẹ́ lọ́sàn àṣìlá yìí wà ń lé ní oòrùn fi yẹ̀ látàrí nígbà òun yẹ̀ látàrí kí lọ́ṣẹ̀lẹ̀ zoro ti tó nà tó bá yẹ kó yẹ̀ látàrí kó tó kú òlé o yóò mú ìrùn yẹn wá yóò àti àti yóò kí tó máa lọ wáyé dà lẹ́mu yẹ́zẹ́ lẹ́hu. fi manzilihi tí ọba yẹ pé oòrùn ò tí yẹ kúrò látàrí nígbà tó ti wà nù lé tó fẹ́ jáde tó ń túmọ̀ sí pé kí ni yẹ zoro tito na sára hàtà ìdá hánàtìlá àfọ yọ ọmọ bá rìn àjò rẹ lọ títí tí àsìkò àlàáfíà ló fi tó lẹ́gbẹ̀ẹ́lá yọ àsọkalẹ̀. فجمع بين الظهر والعصر yóò wá pa zor àti asr papọ̀. wa idha halatul maghrib fi manzilihi tó bá jẹ́ pé àsìkò mọ́kìrì ti tó nígbà tó di sẹ́nà sáà sọ́nà wà nílé jama'a baynahuma wa bayna isha baynahuma wa bayna isha yóò pa mọ́kìrì àti isha ikọ̀ wa dà lam tẹ̀hìn ti manzilihi. tọ́ba yẹ pé mọ́gírìbù ò tí ì tó nígbà tó ṣiṣẹ́ náà láti ṣe fi wàlé tó tẹ̀sẹ̀ jáde bàbá kébà hátà ìdá hàlẹ̀ tẹ̀lé ìṣà yọmọ bá ní àjò rẹ̀ lọ títí títí kíni ìṣà yóò fi tó kò ní wọ́ọ̀rì nípa wípé kíni wípé bóyá mọ́gírìbù ti tó bá a lójú ọ̀nà ìyá kúkú mú wá ní rárá yóò sùn síwájú bàtí ìṣà yìí bá ti tóun yóò sọ kalẹ̀ nazala fajama bayinahuma yóò wá pa méjèèjì pa. هذه رواية التي جاء في صحيح مسلم رواية صحيح مسلم لديه نعم أقباني وواتي قال سعيد وهو ابن جبير فقلت لي ابن عباس مواصف ابن عباس ما حمله على ذلك كله ليتون فيه شفو kọ́dà àràdà allah yọ̀hùrẹ́jà ọ̀mọ́tò kò fẹ́ fara ní àlùmọ̀ rẹ̀ ẹ̀yìn ní pé tẹ̀síìr ló wá fún wọn Anas bin Malik radiyallahu anhu Anas bin Malik náà mú àlàyé wá pé kánà rasulullah sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ náà sallam jẹ́ pé ẹ̀yìn ní pé ó máa ń ṣe kánà muta'awwid li zalik. إذا ارتحل قبل أن تزيغ الشمس توبا بي أبا بصيني أجو كي أونتو يقول أثاري أقرب الزور إلى وقت العصر يوم صون زور بأسكول عصر ثم نزل فجمع بينهما يبا سوق عليه يبا مومي فإذا زاغت الشمس قبل أن يرتحل توبا جايبي أونتي tiẹ̀ kúrò látàrí tí o dẹ̀ tí kò lé nà sọ́dà zora tó ma yóò mú zoro wa inú rẹ̀ àwọn méjèèjì wa lẹ́yìn ọ̀ma lọ ìrìn àjò ní eléyìí àti mo arba àti Muzdalifa wa àlùbọ́sà ah, òjò rírọ̀. rírọ̀ òjò ó máa ń fa kápá ìrun pọ̀ ìmọ̀ maghrib àti isha àti al-zuhr àti asr ani ibn abbas radiyallahu anhu ibn abbas radiyallahu anhu mu wá pé anna nabiyya sallallahu alaihi wasallam صلى بالمدينة السبعة والثمانية الزور والعصر والمغرب العشاء ọlọ́jíṣẹ́ náà sàlám pa ó kira ka ní Madina ó dẹ̀ kíráka mẹ́jọ méje wo kí ni ó rí fàásì Maghrib àti Isha ó dẹ̀ kí mẹ́jọ ẹ̀wọ̀n ní rí fàásì zora ati asu na faqala da la'allahu fi laylatil matira pé ọjọ́ kpe. torí pé òjò ń rọ̀ òjò ń rọ̀ láwọn òru yẹn ni lásìkò wọ̀nyẹn ni ó ní àṣà ọjọ́ bẹ́ẹ̀ eléyìí ó clarify dada wọ́n ní ọ̀háìdá ó mú ọ̀rọ̀ mi wá ó ní jama rasulillah sallallahu alayhi wa alihi wa sallam bayna zuhur wal asr òjíṣẹ́ náà sọ̀rọ̀ àti náà ń pa zuhur àti asr pọ̀ wal maghrib wal isha àti magreba àti isha bil madina ní madina sallallahu alaihi wa sallam fi ghayri awfin wala matar tí ó sì payà tí ó dẹ̀ sí odò kí ni túmọ̀ eléyìí èyí ni pé tójò bá tí payà bá wà o èyí ti wà establish tójò náà bá dẹ̀ wà èyí ti ṣe kí ni ti wà establish but èyí tó kò sí kankan tó ṣẹlẹ̀ níbẹ̀ ojú ọ̀rọ̀ kò dẹ̀ sí ìpayà kankan. Now. ẹgbà wa wá pé wọ́n bí sheikh al-islam ibn taymiyyah àlẹ́ rẹ̀ wípé rahimola aramata wa sẹ́yà ó ṣẹlẹ̀ ní agbègbè nísìn bóyá ojú rọ̀ bóyá ní ti ṣẹlẹ̀ báyìí ìmáàmù orí kí wọn kí jẹmọ ṣé àwọn jama ṣé wọn lè kírun wọn nínú ilé tí a bá délé tí a lọ kí tiwọn ká má wulẹ̀ padà á mọ́ sí ó ní ara àìkíjẹ́mú rẹ̀ dídí àrè ọ̀tàkù súnà but irun ọ̀mọ àyàn áfìlù rẹ̀ ní pé kí ni ibo ní ká ti kí masáàjì tí màá mọ̀ bá ti kí báwọn ká má sọ wípé bóyá ọ̀ ṣe fún ìmáàmù àwọn tá a kìtì ẹ̀ yá kìtì tìyà la. bọ́gíyùn ó ti wọ́n ti wá bá wọn òun ni ó kó ẹsẹ̀ rẹ̀ á padà wá ẹ wá kí ṣá ìmẹ̀ tọ́ba rẹ̀ jẹ́ pé ẹni tí kì í ṣàgbègbè yẹn ní ni yóò tẹ̀síwájú ó gún ọ̀sán yọ́lọ̀ wá bí tí wọ́n bá ń tún kí tẹ́ntí kí irun sásìkò rẹ̀ ní ìṣà kí wọ́n má fi yẹn ṣe ẹ̀rí wọ́n sáà ní ká jẹ́mọ̀ọ́ rọ́sọ̀lì tí ọba adẹ́dà ti fún al-umma ká má lò yẹn láti fi fa ìjàgbá nínú masáàjì èyí ò mú un. وعن سالم بن عبد الله أنا عدي لا تدى سالم بن عبد الله لا تدى بابارك قال kọ́ọ̀dà rasulullah sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé idha hadara ahadukum al-amr tí iṣu kan bá dé bá anybody nínú yín yakhsha fawtahu tó ń wò yí pé ah, kíní ilé fẹ́ bọ́ mọ́ òun lọ́wọ́ wal yusalli hadhihi salat kó kí irun yìí yàní al-jam'a bayna salatayn kó pààrọ̀ pọ̀ kọ́ Bukata. rẹ̀ eléyìí ni dẹ̀lílì akwa tó ń mú wa wípé wìdá òjò kò sójò kò sí payà kò sí kankan ó kàn rí pé oníbùkátà kan láti gbọ́ tó dẹ̀ jẹ́ wípé àsìkò oorun o ó lè bọ́mọ ẹ lọ́wọ́ látara rẹ̀ kó mú ìrìn wá kópa ìrìn méjèèjì pọ̀ kọlọ́gbọ́n kàtà rẹ̀ mẹ́sìnà àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé àyàdà wọ́n fẹ́ ṣe operation yàní wọ́n fẹ́ operation ní nǹkan bíi one o'clock ó dẹ̀ lè gba lásìkò tó fi máa wọ bíi seven tàbí eight hmm? by one ni sinzi òtítọ́ làṣẹ kò bẹ́ẹ̀ lè wá nǹkan òtítọ́ kọ́mú zuru àti asiri rẹ̀ wá ní taqdiman ó kì í sí jámọ́ taqdim lókè nù náà gbàyé tí ó bá jáde ìṣá yóò ti tó yóò kì í magrib àti ìṣá rẹ̀ jam'an ta'khira àwọn circumstances báyìí máa ṣẹlẹ̀ rọ́ọ̀sẹ̀ni àti tẹ̀síìrì lè ọmọ tí ò ní bùkátà sí tàbíyí ká ìfọ́npọ̀pọ̀ yìí. àṣà lọ́la ìrẹsùn alẹ́ náà ọmọ rẹ̀ nàìjíríà náà. kìí ṣe dandan kéèyàn dàníyàn mo fẹ́ ṣe jẹ́mú tàbí mo fẹ́ ṣe kásù òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó kí jẹ́mú ó kí kásù pẹ̀lú àwọn sàbí rẹ̀ radiyallahu anhu ajma'in àdẹ̀gbọ́gbà kan tó wá sọ wípé ẹ dàníyàn báyìí o kẹ́ bẹ̀rẹ̀ kásù tàbí ẹ dàníyàn báyìí kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ jẹ́mọ̀ yóò kàn dìde yóò mú wá fún ọ náà ni àníyàn ti wà níbo ó ti wà nínú ọkàn eléyìí ni ìdẹ̀kùn tí Islam mú wá lórí tọ́jẹ́ pé ó pàtàkì jù nínú iṣẹ́ kí ni asọ́láàtì tó fi pé ẹ̀dá kan ò ní excuse at any point in time kó a sọ pé delimu tóun ò fi ní mú irun rẹ̀ wá lòfin jẹ́ pé ẹni tó bá wá ṣa ìdìkítà tásìkò fi kọjá lẹ́yìn àwọn afáàyàn ẹ̀rí ta sọ pé kò sí ẹ̀rí fún o tí èṣe kó sùn kì í ṣe kó gbàgbé àìdìkítà ló ṣe ń gbọ́ wọn pé kọ̀lọ́kìrùn ọmọ pásítọ̀ òun ti tó kò bìkítà títí títí àsìkò ní a fi bọ́mọ lọ́wọ́ ọwọ́ alóhùn bọ̀ wá ṣe kọ̀dá kò sí nínú àwọn tí ó mú un wá nínú ilé kódà yìí bá àti gbogbo gbèsè ayé rẹ̀ kí n ìyẹn ti bọ́mọ lọ́wọ́ mọ́ but in tí ó kún fún ní ṣíṣe àtọ́wọ́bá kásìrìtìlì ìsìnkfà ìmọ̀ mójútó àwọn àrùn yòókù lè tó ṣẹ́kù ní gbèsè ayé rẹ̀ ìwáṣẹ́ yìí nìkan kọ́ wa máa yan àwọn nàwáfíì tó pọ̀ torí gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn àdéhìsì yẹn tá a kà síwájú kí ló ṣiṣẹ́ náà sàá sílám sọ tá a bá wù ọ̀ràn yẹn rú níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà tó bá kọ́nà náà wọ àwọn rẹ̀ á bá fi rẹ̀ kó lè kó lè bọ́ kan tá a ṣe tàbí tí ò san wá ní ẹ̀san tó ju ń tá a ṣe lọ lórí rẹ̀ eléyìí ni kúláṣà ní ṣókí lórí ọ̀rọ̀ jẹ́mọ̀ sọ̀làwá kí ọba adẹ́dà kú ṣe nírọ̀rùn fún wa kọjá ká lè gbọ́ yìí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum asalaam wa rahmatulahi wa barakatu. àwọn sísá wa wọn lè ṣàlùyẹ̀ wọn ránṣẹ́. ìdá kọ́ ká fi ránṣẹ́. Okay. One, two, three, three. Now, okay, four, five, six, seven, eight, nine, eight, nine, ten. Now, أحسن الله إليكم يا شيخ. إليكم. إليكم شواجه. تفضل.

káwọn yẹn tún máa lọ kí wọ́n tún máa bọ̀ ó lè má jẹ́ òun torí aglabla ima ilé wọn máa ń wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sídìí but tẹ̀síra ni lílé umma kún jẹ́mu wa tí ò bá wá ṣe tó bá takú káwọn jẹ́mu má bàa fà wọn ló ṣe bídà náà. Àmì ọ̀yà. Ìbéèrè mi ni lórí jam'u jumaa ọ̀sọ̀tọ̀ àṣọ. náà sí nǹkan tí a mọ̀ pé bóyá mọ́tàrún fọ́sọ̀rọ̀ náà kí ni pé pé lára wọn. sọláàtì jùmọ̀ á kí ló dípò irun wo ni sọláàtì jùmọ̀ á dípò náà irun wo ni sọláàtì jùmọ̀ á dípò zuhur oníṣẹ́kìnà abuna fillah sheikh abdulaziz bin baz mọ́lá ramatan wá sọ ní àwọn ò rí kí ni iṣu lórí pé àpàjù máa pọ̀ mọ́ asùn wípé irun ni ó dẹ̀ rẹpẹrẹ zuhuru ni so wọ́n pa zuhuru juma yẹn àti àti solatul asri wọ́n papọ̀ kólúkálukú kí wọ́n fàǹdé wà ara wọn. but sheikh sali ibn Uthaymin rahimahullah tawaza wọn làwọn ò rí dalil fún sheikh mashur asan ahanza ọláwà ẹ̀rá ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn gangan ní àwòsí dalil fún. Naam. Naam ayat báyìí lóyún wọ́n bèè nìkan lọ́wọ́ kan apá wa ṣèkà nasrudan bani ọ̀ṣunmọ́wọ́ wọ́ta ìdáhùn tí wọ́n sọ pé zọ́wọ́ta àti juma wọ́n yàtọ̀ síra wọn nípa wọn àkókòrò àti wọn. ntí wọn sọ yìí pé pípa juma àti asirikọ wọn sọ yẹn lọ́tọ̀ ni torí wípé juma alekini ten thirty kọ́bla zawal zúùrù àlè kí but ẹni tí ó bá míìsì juma, àkílé òkè ẹ ṣe kọlọ náà ẹni tó bá míìsì júmọ́ ó máa kí zọrọ láàkì ìran ìyẹn wọn yàtọ̀ síra wọn nípa àkókò nípa ìṣùwọ̀n.

sábà sọ pé ká ṣe jámù dórí jùmọ̀ àtúrè ṣé a lè sọ pé a rí ìkànnì àwọn sọ́làwù àwọn àwọn sọ́làwù tó ń ṣe bẹ́ẹ̀ na agimenti sheikh bumbaz rahmanulah rahmatawasa ni pé kí ni òun kí ni wọ́n ní òun kí ló rọ́pò wọ́n ní zoo wọ́n ní tí àwọn èèyàn bá ń sọ yìí pé gbogbo nǹkan wọ̀nyẹn circumstance yẹn kò ṣẹlẹ̀ fún wọn ó ní ó wà wá sẹ̀ jẹ́mú nǹkan fún ara rẹ̀ wáṣọ yìí ó lè jẹ́mú ó lè má jẹ́mú wọ́n túùsù kí wọ́n má jẹ̀má so so kí wọ́n á ní delil àwọn wá rí pé káwọn kẹ́yà àwọn èèyàn jẹ̀má so amúlò wáṣọ mọ́kì bù wọ́n ni ààrẹ amúlò wáṣọ jọ́nsọ̀n àwọn túùsù pé kí wọ́n má jẹ̀má rẹ̀ tó bọ́ circumstances imam mi ni pé ní owó instances wà òjíṣẹ́ náà sáà wò ṣe jẹ́mọ́ hata fi hamsu salawat ó ṣe jamu àwọn instances dẹ́wà ó ṣe jamu àbí bẹ́ẹ̀ kọ́ nígbà míì tó bá wà ní ìrìn àjò tó bá ìdàkánì náà zilẹ̀ ó ti wà ní ó ti wà níbi tó ń lọ but ó yìí jẹ́ arìnrìn àjò masalan gbogbo ìgbà tó wà ní maka kò ṣe jamu nígbà tó wà fún hajj but custom ló ṣe but kò ṣe jamu but àwọn circumstances mi wà tó yẹ pé ó ṣe jamu. Abi, man jama'a faqad asaba sunnah wa man talaka jama'a faqad asaba sunnah àmọ́ tí circumstances jẹ́mu bá wa ṣẹlẹ̀ tíyàn wá ní wọ́n á fa àkíkọrí qad khalafa sunnah ìzákùnlọ ọ̀fẹ́ rẹ̀. àdìsí pé tí obìnrin kan bá kú tó jẹ́ mùsùlùmí tí ọkọ rẹ̀ bá yọ́nú sí ni pé ọlọ́run bá azẹ́wàjà láwọ́ fún un ní bóyá. rárá yóò rí ohun tí obìnrin bá kírun wákàtí márùn rẹ tó gbá àwẹ̀ tó ṣe gbogbo àwọn ọ̀ràn yẹn rẹ tó wá rí ìyọnu ọkọ rẹ̀ òjíṣẹ́ náà kó wọ àlìjẹ́nà ọba adẹ́dà ní ẹni ọ̀nà tó bá wù tó jẹ́ tó ń túmọ̀ sí pé ni tóbìnrin máa fò sí kó tó lálẹ́ jẹ́ náà wọ̀ ó yẹ kó ṣe fọ́kọ ní pẹ́pọ́n fúru àti oríṣiríṣi àtọ́júlé àti gbogbo wọn ọ̀ràn yẹn ni tí ó fi wá ayọ̀ náà kọ. ìlàkùnlá ọ̀kadà ìlà sọ̀tà ni pé tí ẹ bá ń kú láti ibì kan tó yẹ pé. Ah, ah, time difference yẹn pọ̀. bẹ́ẹ̀ni hmm. kò níbi tí a fẹ́ kò bóyá irun títò. ẹ̀yẹ́ ti jàmá rẹ̀. irun tẹ̀ títò. bóyá táìmù títò. ok so kí ẹ tó ní kí ẹ dé bóyá inú wọn torí táìmù wọn wà ẹ̀. bẹ́ẹ̀ni ó dẹ̀ máa ń pọ̀ nǹkan mi. bẹ́ẹ̀ni orí Malaysia àti Nàìjíríà six hours. bẹ́ẹ̀ni ní US. báwo ni ṣé kí n yà wo bí tí yàn ni kí n yà ti wà bí kí n yà wò ni ó ní ẹ máa wọlé méjèèjì. kọ́wọ́ furu condition tó bá wà ló furu furu. ọ̀ọ́kẹ́ zakunla ọ̀fẹ́. asalaamualeykum. wa aleykum salaam ẹ dákun àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ tí wọ́n máa ń ta àwọn oríṣiríṣi tẹ́tẹ́ vetnaija kìíní kan oríṣiríṣi báyìí wọ́n wá wò pé bóyá ọ̀rẹ́ òun kò sọ lọ́wọ́ ẹ̀ òun tí wọ́n á jẹ tẹ́tẹ́ ṣé ọ̀rẹ́ ẹ̀dẹ̀jẹ̀ mùsùlùmí ṣé ó lè kú bá fún un ṣé ó lè gbà. gbogbo ẹni tí ọ̀nà jíjẹ mímu rẹ̀ tó bá jẹ́ pé haramu kéèyàn kóra ró láti gba ẹ̀bùn lọ́wọ́ rẹ̀ òun ló wọn ni aṣọ tó bá jẹ́ wípé ìkóra ròmù yóò lápa látara kó fi jẹ́ pé ẹnìyẹn kó tún bá kókó ṣe kó má ṣe wọn ṣùgbọ́n tó bá yẹ pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ tó o bá fi ilẹ̀ pẹ̀lú ntóni lọ́wọ́ yẹn yóò tó ọ̀kun lọ́wọ́ láti fi ṣèbàjẹ́ sí i tọ́ ọ bá rí ọ̀ràn tó dà sí lọ́rùn gan tí ó fi gba tọwọ́ rẹ̀ tí òfin ní ní ṣe wọ́n á dà á sàn. tí ó fi di kóńgó á dà á sàn ṣe. gbogbo ẹni tí ọ̀nà oúnjẹ jíjẹ mímú rẹ̀ bá jẹ́ haram gbígba ẹ̀bùn lọ́wọ́ rẹ̀ kò ara wọn làásù tọ́ọ̀ bá gbà yẹn ṣọ́ máa lapa látara pé kó ronú pìwàdà kó kọ́kọ́ má ṣe mọ́ àwọn kan ò ní bọ́ọ̀ bá gbà kò mọ̀ kan rẹ́ bọ́tọ́wọ́ ìyá ọlọ́run bá tẹ̀ ó lè padà ó lè ṣẹ́rí padà so irú àwọn wọ̀nyí wọ̀nyí. ntí ó dà fún un tó tiẹ̀ ní nǹkan gbà lọ́wọ́ rẹ̀ kó sì kú kó ń bọ́ kọ́mọ́ ìlú náà mọ́ si ní bẹ́ẹ̀ sùn. Nà kòló lè bàjẹ́ gbèsè oríṣiríṣi ń tọ́ dà sí lọ́rùn tí òfin títọ́wọ́ rẹ̀ yóò ti kú ò kọ́pọ̀lọ́ rẹ̀ òfin ṣíwá. Assalamu Wa alaikum salaam. bá ṣe dáadáa fún ìta. ìbéèrè dá lórí tẹ̀sán. náà. ó máa ń confuse mi láti kà èwo ni ká pè ní rọwátì méjì zu before zubui mẹ́rin before zur mẹ́rin after zur uh, méjì after maghrib ó di mẹ́wàá sà. bẹ́ẹ̀ méjì after ishai ṣé mo kà dáadáa sà. bẹ́ẹ̀ ok sà ìbéèrè kejì sà òun ni pé ẹ wá fún wa ní àwọn nàwáfíl tó yẹ pé nọ́ọ̀sì wà lórí wọn. bẹ́ẹ̀ni. ǹjẹ́ wọ́n ti wọ́nú ra wọn báyìí. wọ́n ti wọ̀ wọ́n ti wọ́nú ra wọn. ní abákí mẹ́rin kọ́bla zuhur kótó kí zuhur tó kí mẹ́rin after zuhur ó ti pa gbogbo ìyún pọ̀ mọ́. ok ọ̀rọ̀ wa ti lè wọnú àwọn tó wá pẹ̀lú nọ́ọ̀sì lẹ́sìn. bẹ́ẹ̀ni ó lè wọ̀. but argument wà lórí ẹ̀kọ́ tí lórí pé rawatib mẹ́wàá ni rawatib méjìlá ni àwọn kan ní ọkàn àwọn balẹ̀ sí méjìlá tí mo kà yẹn. àwọn kan wá ní. àwọn kan ní mẹ́wàá so èmi tẹ̀lé méjìlá but at least mo tún fẹ́ confam dáadáa lọ́dọ̀ yẹn. bẹ́ẹ̀ ṣe kà yẹn. yes sir. ẹ̀rí text wa bẹ́ẹ̀. ok sir. ẹ̀ tá a bá wá ró mẹ́wàá tá a ró ní méjìlá méjìlá gbé mẹ́wàá ní so méjìlá yẹn láti bó ṣe máa ń wá nìyẹn tó ti yẹn báyìí ẹ̀hẹ́n bí alárí nọ́mbà kan ló fi jẹ́ pé àní ti hadith kan ṣe ọ̀rọ̀ àní ti ṣòfin wọ́n ní fatish ثم قمش قمش ثم فتش واستنبت gbogbo àdìsí tó bá wá lórí rẹ̀ àkọ́kọ́ kójọ náà tá a bá kójọ náà a wà gbọ̀n yẹ bẹ́ẹ̀bẹ́ èwo ló fẹsẹ̀ nílẹ̀ èwo ni ò fẹsẹ̀ nílẹ̀ ibi tá a bá ti ráwọn ètò fẹsẹ̀ nílẹ̀ yẹn ètò wa fẹ́ fẹsẹ̀ nílẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ jọ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ yapa síra wọn a wà fi àwọn principles kan a wà fi dè wọn láti fi reconcile masalanisin tí mẹ́wàá bá wá méjìlá wá tẹ̀mọ̀ pé méjìlá ti gbó mẹ́wàá mi méjìlá la sọ fún. that's one sir. na. Um, ẹ ń sọ̀rọ̀ Malaysia lẹ́kùn sá. Malaysia bẹ́ẹ̀ ni six hours. àti kìmọ̀gìrì mọ́lá àwọn tí ń jí lóru tọ̀ <laughs> ẹni tó pè mí láti lè ọlọ́run ti ń jí lóru tọ̀ àwọn ará US àwọn ò tí kì í zò. bẹ́ẹ̀ ni sà àwọn fi six hours wà níwájú wa àwa fi six hours wà níwájú àwọn ará us. yes sir hmm. there was a time mo ń lọ láti ní pé kò sí plane láti Nigeria ní Malaysia the same distance tàbí kí Malaysia ju us sí bíbá yìí lọ díẹ̀ but ní pé Emirates wọ́n máa dúró ní Dubai ah, Maghrib ti tówó ti kọjá so mo wá ní kí n mú ìṣá ìwà títorí pé geographical. ó ti tó ti kọjá níbo. ní Malaysia. ok so mo kúkú wá mú. níbo lẹ wà báyìí. nígbà yẹn mo wà ní ehm, Dubai. ok so kí ni irun irun oní àsìkò rẹ tó ní Dubai. Maghrib ti tó ìṣá náà ti ó ti tó ní ká ṣàṣọ. ẹ̀pà méjèèjì pọ̀. ẹ eh, mo tẹ mo farabalẹ̀ kí ìṣá náà. ok yes Ah, torí pé stop over ni kì í ṣe pé mo kàn stop over ọjọ́ ojú ti kọ́ ni. ok ní ní ní Dubai. látànà ah. so mi ìgbà ti wà ní airport time àti take off títí wà ti wà ní airport. ìjọba ah. pé mọ́ṣáláṣí dẹ̀pọ̀ nínú airport náà so mo kí Maghrib mo kí ìṣáì. but àwọn tí ò kí tó jẹ́ pé wọ́n kàn wà on transit wọ́n bá wa wọ́n tún wá ń kí ìṣáì because òru méjìlá ní torí pé six hours tó wà láàárín. Dubai àti Malaysia Malaysia, àrí òru ní Dubai àrí òru ní Malaysia so àwọn tó wá ń kí ìṣáì mú ayé ṣé mo tún lè bá wọn kí ìgbà náà ti kí ìṣáì wọ́n kí ìṣáì nígbà dé Malaysia Malaysia ẹ̀ka. no ẹ kì í náà fila ẹ fi ṣe náà fila. okay ẹ that's why n ti ṣe bùnbà wọ́n béèrè question exactly lọ́wọ́ bàbá bùnbà tó bá kí ó kí náà fila tí ò bá kí ó ti ṣe ń tọ́jú àwọn ẹ̀rẹ́ lórí. okay now. ṣé kò náà rẹ̀. náà sàwọn àlè. wàhálẹ́kùn sẹ́nà àti làbàràkà àti masoj. lọ́jọ́ àrí ìjọba. àmì lóye dáadáa dẹ̀yìn náà sọ. àjọsà ní àdúgbò tiwa aládùúgbò wa mọ́ṣáláṣí tó wà níbẹ̀ àwọn ti ní six times wọ́n máa ń kí àwọn ọ̀run so ààrẹ ti bá wọn sọ wọn gbọ́ wọn gbà so n tún àwọn pé nínú ọ̀rọ̀ ìrọ̀rùn onáà ìgbòho lùwà bẹ́ẹ̀ but wọ́n fẹ́ kí á sì irú àsìkò yìí sì four o'clock làwọn máa tú àdẹ̀fà bá wọn jọ lajọ mọ̀ jẹ́ èèyàn lè bá jọ lajọ mọ̀ kí èèyàn tún padà wá lọ kí á padà. á ti tó ní four lẹ́sìn. sá á ti tó four lẹ́sìn. ok norudin norudin asiri asiri tó ń fọ. ìgbà míì tó bá yẹ pé kò ní ní tó jẹ pé. tí o bá sì jọ pàkíyèsí wọn sí. a ti pàkíyèsí wọn sí wọn dáhùn. ẹ lọ sí mọ́sítìsì wọn máa dín kìíní mọ́sídìdì pọ̀ tí wọ́n ti gbọ́ yé dáadáa nísìn mo lọ mo rántí ní nǹkan bíi nineteen eighty six ìgbà tá à ń sọ̀rọ̀ àsìkò fún wọn ní ìsàlẹ̀ èkó ẹ má dá ọmọ gàmbàrí lọ gbólóhùn tí wọ́n lò náà ẹ̀sìn wọn irun wọn lọ́hùn ló fẹ́ gbé wá síbi nísìn ẹni tó bá lóun kírun ní ìsàlẹ̀ èkó ndóde ìmáàmù tó bá lóun fẹ́ kírun láago méjì ní ìsàlẹ̀ èkó nísìn òun yóò dárun rẹ̀ kí torí pé kí ni gbogbo wọ́n ti yẹn ni tí ó máa ṣọ́ àsìkò tí ó máa àsìkò mo kọjá ní mọ̀sáájì nìkan wọ́n sá ń fà mí ẹ̀jẹ̀ àlọ́ bí mo ní àti wọ́n ní ẹ̀jẹ̀ àlọ́ adédọ̀wọ́ ní ìtẹ́ ń sọ ní thirty years ago wọ́n ló ló ti ṣẹlẹ̀ nísìnyí ẹni ẹni tí mo ní mo ní bẹ́ẹ̀ ni gbogbo ẹgbàá sùúrù mo ní ní táwọn fẹ́ ẹ̀kọ́ táwọn fẹ́ kọ́ náà ni sùúrù ló gbà kò ṣeé ṣe wàdùwàdù sí bíkọ́ àwọn ti bìlíìfù pé àwọn wà lórí òdodo ẹ̀yin dẹ̀ mọ̀ pé wọn ò sí lórí òdodo tó bá ti dàbá ẹ̀ tẹ́ bá bá wọn kí ẹtún kí ẹtún ti kí tọ́lásìkò títò ṣùgbọ́n ẹni ìrùn ẹni ìrùn àwọn ni wọ́n kó wàhálà yẹn àwọn ni wọ́n kó wàhálà yẹn tẹ́ bá bá wọn kí tọ́tùmọ́n amman nasa lọ́sọ̀ wà sọ́bẹ̀ lọ́kítà wà á tẹ́ ọ̀ràn ọ̀ràn ó ti dọ̀rọ̀ sí lọ́rùn hmm. ẹni tó bá kírun fún àwọn èèyàn tó kí dáa tó dẹ̀ kí sásìkò àwọn jẹ̀mọ́ gbàládá òun náà gbàládá tó bá lè dín kankan kù nínú tá a sọ yìí àwọn jẹ̀mọ́ gbàládá òun ni ó gbẹ̀ṣẹ̀. <laughs> ẹlẹ́sìn ìgbà tí ẹni tí èèyàn bá gbàgbé sùn ló gbàgbéra. bẹ́ẹ̀ ó lò ó ó wá sùn níbi after ọ láti nǹkan bíi twelve ló ti sùn kò jí ìgbà tó gbọ́ tí wọ́n ń pè é ṣáà ló fẹ̀ tó jí àsìkò tí zuru rẹ̀ ṣẹ̀ tó nìyẹn tóró òun ní special case ní case tiẹ̀ àsìkò tí asiri rẹ̀ ṣẹ̀ tó nìyẹn mọ́gírìbù rẹ̀ ṣẹ̀ tó ní àsìkò ìṣá yẹn ni tó bá wọn kí ṣáà yìí pẹ̀lú rọrùn tó bá yẹ kí wọ́n ti gbé ju tó bá wọn kí ṣáà yìí tó bá ti sálámà ìṣá yìí yóò wá zuru yóò kì mọ́gírìbù fàyókè asiri yọ̀ọ́kì magreth ṣùgbọ́n àwọn tí wọ́n ń sùn ó pé àkànpọ̀ ní jọlọ́wọ́n ọba lójú wọ́n gbọ́ tí wọ́n pè ń zúù kò kí asiri fi tó kò lè tún sanmọ́ ọgbọ́n tí wọ́n pè asiri kò bìkítà magreth fi tó wọ́n wá ń ṣe ìkọ́mọ̀ wọ́n wá gbọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ó lóun ọkàn waste time ara rẹ̀ kò lè rí sanmọ́ àwọn wọ̀nyí wọ́n tọ̀. ibi tí mo lọ nìyẹn sà ẹni tí yóò wá gbàgbé sùn yẹn gbàtí yóò máa jí yóò kàn kọ́ tí wọ́n ń ṣe wọ́n ń sálámọ̀ lọ́wọ́ ló wá pé ah, wọ́n ń sálámọ̀ lélẹ̀ ó dìgbì. irú olóko tán sálámọ̀. bóyá aṣì àbí zuri. kò dẹ̀ tí kí. ó ti ó dẹ̀ ń pẹ́ bóyá zuri sa. ok wọ́n fẹ́ lọ kí zuri yẹn gbàtí dé mosque wọ́n ti wá rí àwọn kan tí wọ́n tún kí jọ̀mọ́ tiwọn. wọ́n á rí pé ẹni tó ń lè dìjọ́ náà ó máa ń sábà ń gbà míì tọmọ máa kíjọ náà lọ́wọ́ tí ò dẹ̀ ní bìkítà láti bá wọn kíjọ náà ṣé kó bá wọn kí ni àbí kó kí tiẹ̀ lọ́tọ̀. kí ni ìdí tí wọ́n máa ń kíjọ máa lọ́wọ́ tí ìbá kí bìkítà. ìgbà míì wà tó yẹ pé ó lè máa bá wọn wíjọ níbi ẹgbẹ́ kìíní bẹ̀yẹn wọ́n á dẹ̀ máa kírun lọ́wọ́ á máa sọ ẹ̀yìn àfáà náà rí kékeré kan á máa sọ pé àsìkò ẹ̀ẹ́tì àríwọ̀ làṣùwà kò sí nǹkan kan sóòkò bìkítà irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó wá pé wọ́n lè ti sálámọ̀tọ̀ tó wá tó ẹni tó gbàgbé sí yẹn tó wá dé mọ́láṣí tó ẹkùn ló bá tó tó ń kìlọ̀ báwọn yàn ṣé ó máa báwọn kí ni àbí yóò máa kí tiẹ̀ lọ́tọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ kí àìkí pẹ̀lú rẹ̀ ó máa dá wàhálà lẹ̀ sí lọ́kàn ẹ kírun pẹ̀lú wa nítorí ẹ ṣe ẹ kí ẹ gan ẹ bìkítà pẹ̀lú òun tó ilé kírun lẹ́yìn yìí kọ́ má kí n lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àìkí lẹ́yìn rẹ̀ gan kò chẹ́ǹjì kò chẹ́ǹjì kí ẹ̀ kó bá kí. ó máa ń kírun lẹ́yìn tó bá lùdì ní àsìkò gbogbo ọ̀gbọ́n àsìkò lẹ́yìn fún wọn ti kírun tán òun ṣẹ̀yẹ̀ wá fẹ́ kí tiẹ̀ kò láwọn kan torí gbogbo òun bíi káàtẹ́ tẹ́lẹ̀ ni wọ́n á wò. ṣe rí nípa pé ṣé a lè mú jàmá mi wá nínú masjid tí ó ní imam tí wọ́n dẹ̀ ti kírun ṣé jama mi lè ṣẹlẹ̀ àwọn àfa ìyapẹ̀rẹ̀ lórí. etí ó súnmẹ́rì tó wà lẹ̀ ò ní pé a kí jama mi. tí wọ́n bá kí kì í ṣe wípé wọn ò ní ìrùn ṣùgbọ́n kì í ṣe súnà tẹ́ ẹ̀ bá bá wọn kí ẹ̀ ló ẹ̀ bá jama torí wípé condition tó bá yín tẹ́ẹ̀sì kírun tẹ́ẹ̀sì wá kírun náà yẹn kò sí kò sí lọ́wọ́ yín so ẹ bá jẹun ẹ gbàládà jẹun. ẹni ilé ìpín sí ọ̀rọ̀ ìlú kí obìnrin tó fẹ́ gbàgbẹ́ kí kó ṣe àwọn ọ̀rọ̀ kó ṣe azan kó ṣe ìkọ́mọ̀ toríṣẹ́ rẹ ni kó náà ṣe ìjọ pàtàkì. òkè ẹlẹ́kejì lè yọ pé ẹ̀ẹ́kọ́ àtọ́ nílé ní oṣù ọ̀gbọ́mọ̀ṣọ́ ah, ó dẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́ so wọ́n ní tí ó bá ṣẹ̀yìn àjọ lọ sí ọ̀gbọ́mọ̀ṣọ́ yẹn tó fẹ́ lọ bí ọ̀sẹ̀ kan bẹ̀ ṣé kọ́sùn kí àwọn ọmọ kí rẹ̀ pé. ó ti mú bùwá sí kò méjèèjì wọ́n ní lókùnbọ̀ ṣọ̀rọ̀ wọ́n kọ́ ní kò wọ́n yìí sọ sí wọn. gbogbo ara ẹ̀ ní aríbẹ̀ ẹni tó ti mú ìwà sókò tó yẹ ibi tó ń gbé nìyẹn ilé rẹ̀ nìyẹn tó bá lọ sí the other time kò ní kírun kò ní kò ní yọ máa kíkà sùn. alexa alexa ọmọ èmi àti ọmọ yàtọ̀ jọ ń sọ̀rọ̀ ni tó nípa ọ̀rọ̀ isbal isbal isbal. isbal so muhammed wí kéré tí wọ́n fi ń ṣe ìgbàd ọwọ́ ni pé torí ọ̀rọ̀ ní máa dọ̀bálẹ̀ ni yípe torí pé àwọn ò mọ ibi táwọn máa gbé ọ̀rọ̀ dídọ̀bálẹ̀ sí níwájú àwọn parents mo á ní pé ah, eléyìí ọ̀rọ̀ ọlọ́run bá àlékí ọlá ni. mo náà jọra wọn sí ìgbàd ìdọ̀bálẹ̀. nà wípé bí pé àyàn ti ṣe súnà lápẹẹrẹ sọ wá ní pé àwọn ò mọ ibi táwọn máa gbọ́rọ̀ tó sọ̀rọ̀ pẹ́ wá ní ọ̀rọ̀ yẹn ò tí ì clear tó àfi tọ́wọ́n bá rí àlàyé tó clear tó tọ́wọ́n bá fẹ́ sọ fáwọn parents wọn ọ̀wọ́ ṣàlàyé fún wọn léyìí tó ṣe pé yóò clear sọ̀wọ́n náà. ẹ̀rí ẹ̀rí kan ti tó fẹ́ni tó bá ń wò dòdò. ẹni tó bá wá kó fẹjú fẹ mú kó tó convince òun kò lóṣòṣò gbọ́. mọ́tò táìmù rẹ̀ pẹ̀lú ẹ̀ kàtàdọ́ àmúkọ́kọ́ làwọn tọ́sọ́nà. Báwo wà lọ́kọ̀? Bákan sọ́ra ń tọ́ra fún. Ìbéèrè mi méjì ni. Kọ́lọ́ yẹn ó pamọ́. Wọ́n sọ ìdílé kan. Wọ́n sọ ìdílé kan. Ìkádà tó wá jẹ́ mi ní ìtẹ̀sán ni. Tẹ̀sán láì fún àtúnjẹ́ sí pé láti kílíà ìsáyé èmi àti fáwọn ọmọ ìyá mi tó bá tó kù. Nípa ẹjọ́ mọ̀tàkìdì àti ẹjọ́ mọ̀tàkìdì èwo ni à ń ṣe ìpè ìrun fún níbẹ̀ èwo sì láàbí ṣe pípè ìrun fún nínú méjèèjì. tá a bá dé Muzdalifa ṣáà ìpè ìrun ni á pè ìrun bọ̀ kí mú kan láà pè fún méjèèjì dé. ẹ̀sùn mi gbére náà ni àpèsè ìrun pípè ẹyọ kan ẹ kan ṣoṣo láà pè fún méjèèjì ló máa dúró fún méjèèjì. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìbéèrè èyí ọmọ ìyá bẹ̀rẹ̀ lọ́dún gbogbo ẹ̀dá ò wá sùn àbí àbí. nípa ìrun òkú. jẹnáza. bẹ́ẹ̀ ìwọ ni ó tẹ̀sídéyà rẹ̀ jẹ́ súnà bẹ́ẹ̀ o sì ní kì ṣe súnà. ṣé tẹ̀sídéyà mẹ́ta ni àbí mẹ́rin ọ̀kan ọ̀kan yẹn nínú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ọmọ tó yí òkú bí tó jọkùnrin àyẹ́dá ìyẹ́ àbí bàbá ẹ̀ sóun fún ara rẹ̀ lè ṣe ìmáàmù kí wọ́n sáwọn òbí rẹ̀ lára. kò sí ní tó di lọ. sọ́wọ́n alẹ́ fún ọmọ tó lọ. wàhálà kọ́ńsọ̀lá ẹ̀ jọ wọ́n ní tí a bá ti kí jámù tán tí imam jẹ́ ti bóyá ó sì wà nítòsí àti bó wá jẹ́ bóyá gbòòrò àti asùn lọ́jọ́ kíkọ̀ wọ́n á ní nígbà tí asùn wá wọlé àwọn tí wọ́n sì ń bẹ́ ńgbà tí wọ́n kí zoo wọ́n á wò pé à káwọn náà kí jọmọ imam wá wò pé à bóyá kóun kú kí wọ́n bẹ̀ bí ṣe kò sí aburú mẹ́. kò sáburú náfìlà lókè. àwọn tí wọ́n tẹ̀lé wọ́n kí ọ̀ràn yẹn lẹ́yìn oní náfìlà. ok zaafun náà kẹ. èkejì mbẹ èkejì mbẹ ni pé ẹ sọ nǹkan kan bí àmì òsì gbọ́yé yìí pé ẹni tí kò bá kí jámù fún àwọn jọmọ pé kí ọlọ́run bá ṣe àforíjì fún. sori bí necessity jámù bá wà ìmáàmù lòun ò kí bídí àlóṣe láṣẹ gẹ́gẹ́ mọ̀ èmi mo sọ mò ń kó sheikh islam ibn Taymiyyah ni wọ́n béèrè ìmáàmù necessity jẹ́mú ló ṣẹlẹ̀ yìí ó lóun ò kí ṣé káwọn lọ lẹ tí àsìkò bá wá tó fún un yẹn irun tó tẹ̀lé tó yẹ kí àwọn ti ṣe jẹ́mú rẹ̀ tí òun ò dẹ̀ ṣe ṣé káwọn kúkú tó lé àwọn káwọn kí gbọ́. pé bóyá àwọn kọ̀ọ̀kan nígbà tí nǹkan tí mo gbọ́ yé ni pé bóyá àwọn jọmọ tùgẹ́tà bá nípa àwọn òun ni mo gbọ́ yín yé sí pé ìyẹn ààyò gbà wọ́n bẹ̀. Hmm. ìmáàmù lóhùn ò kí jẹ́mú ṣé àwọn jẹ̀mọ́ kí wọ́n dúró lé wọn tásìkò òun bá tó torí pé òun ti tako ojú ọ̀nà káwọn náà kúkú yapa lẹ́yìn rẹ̀ ṣé kí ló Islam ní ara. ọmọ yẹn wakati márùn ni pé ká masjid ayasi àwọn eri bá wà fún òun ló ṣe bídí àyẹn òun ò rùn ẹ̀sùn masjid láti kírun ọ̀ràn yẹn àyàfi tí circumstances kan bá ṣẹlẹ̀ kí ni àwọn bí circumstances yẹn bóyá ojú òwò ẹ̀ heavy tàbí wàhálà ṣẹlẹ̀ àti yọ fi nínú àwọn àrùn rẹ̀ tí wọ́n fẹ́ nínú àwọn gbólóhùn tí wọ́n fi kí muhammed fi sórí sínú azan ni wípé ẹ kírun nínú ilé yín o tí circumstances báyẹn bá ṣẹlẹ̀ muhammed wá sọ báyìí wọ́n lẹ́rìí láti jókòó nílé but other than that wọn ò lè sọ pé àwọn ọkàn jókòó nílé torí pé ìmáàmù kọ̀ láti jẹun nǹkan tí mo wá fẹ́ kàn ẹ jẹ́ hmm. wípé nígbà tí màmú òkì. òkì jẹ́ wọn. àwọn ìjọ mọ̀ bí ọ̀kọ̀ọ̀kan nu ọ wá ní òun bùkátà sí kìíní òun wá kí ṣe pé. ó ní bùkátà sí ní pé ó ní hájà kan. tó lọ gbọ́. bẹ́ẹ̀ni torí àdé lọ́kùn lọ́fẹ̀ẹ́. ẹn tí ó rí pé ló ń dọ́dọ̀ bí gbé. gbọ́ kò gbọ́ bọ̀tún ó máa àsìkò tí wọ́n ń kírun. ó máa àsìkò tí wọ́n ń kírun mọ́ṣáláṣí jẹ́ wà ládùúgbò. Ah. bọ̀tún wọn á mú pé à ṣèbí òun ò ṣáà gbọ́. a ah, kò lẹ́rọ̀ kò lọ́rọ̀ sọ ṣùgbọ́n máa sùkò tí wọ́n ń kírun. ó mọ̀ eh, ọ́ ní pé àwọn náà jẹ́ bíi àwọn tó bíi mẹ́fà mẹ́jọ kan. àwáwí eh, ni àwáwí ni àwọn náà kí táwọn ní. àwáwí ni àwáwí ni àwáwí ni má dàá àwáwí ló ń sọ hmm. kó má gbà kó ń kú sírù circumstances báyìí ó máa léwu. ẹjọ́ àfúnlọ ọ̀fẹ́. wàhálàkùn sọ̀rọ̀ àdúrà. ìbéèrè méjì. ó sọ̀rọ̀. ìbéèrè mi ìbéèrè méjì ni. wọ́n ti béèrè aláwọ̀kọ́ ẹgbẹ́. ẹ ẹ o ní láti béèrè mọ́. ẹ bẹ́ẹ̀ ni. ẹlẹ́gẹ̀dẹ̀ ni pé ẹni tó jẹ́ pé arìnrìnàjò níta arìnrìnàjò níta ó lọ sáàbù kan àjọ sáàbù. ó lọ sáàbù níbo service àbí NYSC tó bá ti débẹ̀ ó ti di settler a máa kí wọn rẹ̀ pé wọn. gospel tẹ̀ǹkì. kò ní ìdàkọ̀ ẹ kó kí kẹ́sùn. aṣọ a máa já mi rẹ̀ pé mo máa ń. kò gẹ́ẹ̀ta rẹ̀. so musa láì pé ah pé pé pé pé mo tiẹ̀ mọ́ tí ó ti pé bí a. àyíká ló ń ṣe àyíká ló ń ṣe kì í ṣe ojókòó gbọ́ yé lọ́dọ̀ àwọn ọ̀fà. ó bá ní kó máa jámì ìrùn pé ah. a máa jámì ẹ̀rọ ẹ̀kọ́. jámù iṣu jámù ọ̀tọ̀ circumstances lè jáde fún either in a journey or out of journey ìyẹn wà lọ́tọ̀ but kó wọ́n post ẹ̀ lọ síbi kan tó ti sáà ti síbẹ̀ ọ wá ń ṣe kásù kò mú. asalaamualeykum. wa rahmatulahi wa barakatuh kọ́lá nǹkan rẹ̀ ní àbúrò rẹ̀. náà títà fún ọ tí wọ́n pé ó fẹ́ ẹ̀yìn ó lọ́kọ tí wọ́n á tó pé ó bímọ fún ọkọ rẹ̀ ó bímọ fún ọkọ rẹ̀ gbà wá rí pé. àgbádùn ti àgbọ́yé àbí àgbọ́dùn tara. àgbádùn tara bí àìṣe débi ìtọ́kọ bí àìṣe débi ìtọ́kọ. kò lè ṣe lọ́kọ̀láyà dáadáa. àìsànmáṣáì. Ah, ojúṣe rẹ̀ ó kéré mẹ́. bẹ́ẹ̀ni ok. títa wa ni fẹ́ bọ́dà rẹ̀ ó wá padà tó lọ fẹ́ ìlú ẹ̀yẹn tí ó wá fẹ́. ọlọ́run fẹ́ bọ́lá ẹ̀ máa ẹ̀ ó ṣe kúlù ní àbí ọkọ kọ́. ó ṣe é bọ̀. ọkọ dẹ̀ túlẹ̀. ó dẹ̀ túlẹ̀. ó wá padà tó fẹ́ ìlú ilé tó wá tún lọ ọ wá ní pé àfi tí ó bá lóyún láti kọ̀ǹfàmù pé bóyá ẹni tí ó jẹ́ àpòlọmọ ilé àti ìlera tó wà rí ní ìbẹ̀rẹ̀ náà ó fún wa ní pé òun ò òun ò lè faradà ó wá pọ́ síbi pé wíwá bí ọ̀sẹ̀ bíi mélòó kan lọ́wọ́ àṣẹ lòókù sí pé wíwá ti lóyún olóyún fún wọn ni. ẹni tí ẹni kejì tó tó fẹ́. ṣé wọ́n fẹ́ra ni àbí wọ́n ní kó lóyún náà kan tó fẹ́. ọlọ ẹni kó lóyún náà kan tó wá pọ̀ náà. tó o ṣì náà ló ṣe pẹ̀lú bẹ́ẹ̀ kejì ẹ̀ náà. ó wá jẹ́ rí pé ìgbà tí ó wá sí sí ìyára ṣẹlẹ̀. wọ́n á ní òde faradà ṣé bó ti ṣe ṣì náà. ó wá ní ó wá ní ẹ̀yìn ọ̀pọ̀ àbúrò ẹ̀ ọ̀rá ló ń fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ nítorí ìdílé òun ní dúróòtù ó wá ní pé òun fẹ́ padà sí wẹ̀sà ó wá ní pé nígbà tí kò nígbà tí kò ní faradà àwọn òfẹ́ àwọn ọkọ ẹ̀ ní ó fún ní owó jẹ ó fún ní ẹkùtù fún ọmọ rẹ nígbà tí ó kóṣù bímọ yẹn ó wá ní ọkọ̀ yẹn wá lóhùn ìpadà ń ọ̀rọ̀ rú ó ń pè ní ọkọ ọkọ ta ló fún un lọ́mọ. ìgbọ́dọ̀ pé òun òun ẹni tí wọ́n ń sọ tẹ́lẹ̀ pé. ìrúfẹ́ ẹni tí ó ti kọ́ tẹ́lẹ̀ gbogbo bí tó lọ sọ́dọ̀ bọ́dà yẹn. bọ́dà kọ́ ẹni yẹn. náà. kì í ṣe bọ́dà ẹni. ẹ ẹni tó jù yẹn náà. nígbà. ẹni àkọ́kọ́ ó yìí ní ìfẹ́ sí. ẹni àkọ́kọ́ ó yìí ní ìfẹ́ sí. òun náà dẹ̀ nífẹ̀ẹ́ sẹ́ni àkọ́kọ́ òun ní pé ńgbà tí kò kì í gbọ́ ní pé ńgbà tí ẹbí ẹ̀ ti fẹ́ òun òun ò ẹni tí wọn wà nífẹ̀ẹ́ sí nílé wọn yìí ok báwo ló ṣe ṣúọ̀ wípé pẹ̀lú circumstance irú obìnrin tó júwe hmm. ọkọ tàkọ́kọ́ gan kọ́ tàbí fúlùyìn yẹn ó hold kó tó kú mẹ́. mo mo mo mo mo àwọn gbò wá bọ̀ ìmọ̀ràn láti ìyàn. ìwà ìmọ̀ràn ni pé kọ́pá ẹ̀rọ náà ọba tí wọ́n bá bá hmm. báyìí lọ yóò kù sórí ìyá ọba adẹ́dà torí gbogbo tó ń sọ kò sátìn wípé ọkọ tàkọ́kọ́ akọ́kọ́ kò dẹ̀ gbọ́dọ̀ wípé kúlù ń ṣẹlẹ̀ ó dẹ̀ tó lákìlẹ̀ ni wípé òun àtọmọkùnrin yẹn wọ́n ti ń fowó tanra wọn kó tó di wípé ó máa fèsì lọ́dọ̀ débi wípé ó ń sún máa ó ń fún ó ń rò pé òun lóyún fún un hmm. so jẹ́ kó yọjú. question mẹ́ta mo fẹ́ bi aláwọ̀kọ́ onígbé ní last week tẹ̀sọ̀ nípa pé kí wọ́n máa kí jámù lásìkò. so bí ẹni tó wá ṣiṣẹ́ láìláàdì kí wọ́n máa kí jámù lásìkò ẹni tó wá ń ṣe láìláà ní pé kó bí ọwọ́. jẹ́mú ni pé ká parun méjì pọ̀ jàmá ni wípé ká kí sí àsìkò nínú masjid. tó tó wá wà láìláà sẹ́ni tó bá kí masjid níbẹ̀ tó bá wà ní mọ́tò tó bá wà ti dé àdúgbò nbí ó máa mí sí ó máa ti kí sàrì. ẹ bọ̀dà àsìkò sáré sí ìgbàjá. ẹ bọ̀dà àsìkò sáré bọ̀dà ó wá ń dàgbà òun ò rí òun ò rí sàyẹn kí ní ní ní jọmọ. kó dúró tó bá kí magrib tán ní highland kó dúró kí ṣáà kó tó má bọ̀. wọ́n bá tún yí pé ọ̀ circumcision fún ọmọ obìnrin bẹ́ẹ̀ kí ni mo fẹ́ bọ́ nípa ṣé bẹ́ẹ̀ lẹ́ kí ṣíṣe ṣé ọ̀rọ̀ yẹn ni àbí ti. n tó súnmọ́ ní ọ̀rọ̀ yẹn àárín tó yọ kù níjẹ́ ọ̀rọ̀ yẹn mo ti mo wà ní mo ẹ wá sọ nípa sọ̀látù tẹ̀sí náà so báwo ló ṣe ń ṣe. tó ti tó ti ké fatia tán àti sura tó fi lé ẹni e. sura Allahu Akbar. أي سبحان ربي العظيم وبحمد اغفر لي أنا متى تدني سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر lẹ́wà lẹ́yìn súra kó tó lọ sí rùkú yẹn fifteen ó di mélòó gbà tó dìde sami Allahu liman hamida lama rabbana wa lakal hamd subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wà á ṣe mẹ́wàá ó dé lò wà á lọ sí sujud allahu akbar lẹ́yìn subhana rabbiyal ala wa bihamdihi ighfirli bí mẹ́ta ta minimum mẹ́ta wà á subhana allah walhamdulillah wala ilaha illallah allahu akbar mẹ́wàá ó dé mélòó hmm? allahu akbar lẹ́yìn aláma kúrẹ́lẹ̀ wàhámlẹ̀ wàdínà wàfínà rùbáni àbùdún àtúnmí àtúnmí méjì tàbí mẹ́ta subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar mẹ́wàá ọjọ́ mélòó màtún wà lọ sí sùjẹ́dẹ̀ ẹlẹ́kejì lẹ́yìn subhanallah bí àlàálá alhamdulillah kúrẹ́lẹ̀ mẹ́ta minimum subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar mẹ́wàá ọjọ́ mélòó. Allahu Akbar ìjókòó tó rọra jókòó yẹn kó tó wá dìde fún rákà ẹlẹ́ẹ̀kejì subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu Akbar ó jẹ́ mélòó rákà ẹlẹ́ẹ̀kejì náà bẹ́ẹ̀ the only difference ni wípé lẹ́yìn ìgbà tó bá ṣe tẹ̀síáwùdù tán ni wàá rẹ̀ tó ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu Akbar seventy five plus seventy five one fifty bá kọ́ lọ́wọ́ fifty wọ́n á dìde bó ṣe ṣe tàkọ́kọ́ yẹn náà wà á tó ti ṣe òun náà wà á báyìí náà lọ seventy five plus one fifty na na last raka kó tó ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe tẹ̀síáwùdù tán náà ni wà á tẹ̀ ẹ̀sùn ṣe subhanallah alhamdulilah la ilaha illallah allahu akbar ó jẹ́ èlò nìyẹn seven hundred bàbá sálámù. جزاك الله خير نعم لا مباشرة يا لون سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيته وازواجه وباركت على ابراهيم انك حميد جزاكم الله خير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 على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح أكبر الله أكبر لا إله إلا الله